نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى الحمد لله الحمد لله الذي خلق الإنسان لعبادته والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó dá ọmọ èèyàn sílé ayé kalẹ̀mọ̀ wá gbé títóbi fún kalẹ̀mọ̀ wá kí kalẹ̀mọ̀ wá kì í kalẹ̀mọ̀ wá fẹ́rí kalẹ̀ fún ní gbogbo ìgbà ó dá wa nítorí ẹ̀sìn torí kalẹ̀bà gbádùn ayé wa tá wá torí tí ẹ̀sìn bá ti kó nu ayé ìṣẹ̀mí ẹranko olókùn téèyàn máa lọ lẹ́yìn náà kálíbà dé sínú àlìjánná rẹ̀ èyí tó ti kọ́ kalẹ̀ tí ń bẹ lókè sánmà torí ẹni ọlọ́run bá aláàfin ní káwá máa ṣẹ̀sìn níbí táwa ti ṣẹ̀sìn bí alọ̀lẹ̀ sinmi lọ́wọ́ àwọn abẹ́ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀ ọba tó ṣe wá ní mùsùlùmí ọlọ́mọ́sàjẹ́ akúrẹ́ ẹ̀sìn islam dá àdáwò tí báyàn téèyàn fi fi islam lẹ̀ àdáwò tí báyàn téèyàn fi máa fi ẹ̀sìn míì kún islam àdánwò tí báyàn téèyàn máa fi ń lọ́lọ́wọ́ ọba méjì lórí ilẹ̀ ọlọ́run ẹyọ kan ọlọ́mọdé ọbẹ̀ yẹn kọ̀ọ̀kan wa mọ̀jẹ̀ alápadà sí ibú ọlọ́mọdé alápadà sí ìgbà ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́kọ́ òjijì ọlọ́run anábùwà Muhammad sallallahu alaihi wasallam kọ́ bá gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ ìtọ́ dájú nínú ọ̀rọ̀ tí ìmọ̀ jáde lọ lè gbọ́ ó náà lọ́rọ̀ òdodo tí ìmọ̀ jáde láti náà Al-Qur'an ojú ọ̀nà tó dáa téèyàn máa ń tọ̀ téèyàn fi rẹ́sìn èèyàn sí dáadáa oníkéèyàn gbá súnà nábì mú sallallahu alaihi wasallam súnà nábì òun náà ní ojú ọ̀nà tààrà téèyàn máa ń tọ̀ téèyàn fi wàlìjà náà lọ kọ́lọ̀ máa ń lè wá kó nínú súnà rẹ̀ kọ́lọ̀ ń kọ́mọ́ jà wá lẹ́yìn ànábì tó bá ti jọ́ ìkìyà gbogbo inú àdíṣe o láti rí wọ́n ní àdíṣe kankan ògbé jáde àdásílẹ̀ ni wọ́n máa ń pè wọn kìí pè lẹ́sìn o àdásílẹ̀ sínú ẹ̀sìn sì ní ànà ni èyí tá náà gbé kalẹ̀ ní mànà àdásílẹ̀ sínú ẹ̀sìn òkùnkùn ni súnà nábì nìmọ́lẹ̀ gbogbo àdásílẹ̀ pátá wọn lòun náà lábọ̀ àbọ̀ rẹ̀ òun náà ni kọ́lọ̀ wọn mọ́ gbà lọ́wọ́ yẹn ẹni tó wá gbé àdásílẹ̀ déwájú ọlọ́run ọba ó pè lẹ́sìn tọ́lọ́run sì rán wọn lọ́lọ́run lè san lẹ́sìn kan lẹ́yìn kọ́lọ́run jù sínú náà rẹ̀ àwọn bẹ́lọ̀ nínú àánú rẹ̀ kọ́lọ́run koran kọ́lọ́run alẹ́ máa tẹ̀lé àdísà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa ashab al-fadila kí gbogbo àwọn bàbá wa nílùú ìṣọ̀bẹ́ mo kẹ́ bàbá wa ìmáàmù nílùú nílùú benin republic mo kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ olórí ìlú báwa ọba nílùú ìṣọ̀bẹ̀ mo kí àwọn bàbá wa ọba nílùú ìṣọ̀bẹ̀ ìlú ìfàyìn ìṣọ̀bẹ̀ nǹkan kan náà ní méjèèjì adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa mo kí àwọn bàbá wa ọba nílùú ìfàyìn mo kí gbogbo àwọn àlùfáà wa nílùú ìfàyìn lápapọ̀ mo kí gbogbo àwọn ọ̀dọ́ nílùú fàìn nílùú sọ̀bẹ̀ mo kí gbogbo ẹ̀yin wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àlejò tẹ́ wọ̀ lóyè wa nítorí ìdánilẹ́kọ̀ọ́ yìí àbẹ̀lọ́run fún ẹnìkọ̀ọ̀kan wa èyí tá à ń ṣe yìí kò sí tá à ń fi wá tójú ìyọ́nà ọlọ́run lọ ọlọ́run kọ́ mọ́ bínú sọ wà láyé kọ́lọ́ mọ́ bínú sọ àjọ àlùkìyàmọ̀ ọlọ́run agbára ọlọ́run ọba wa ètò ní káfíńbá ní sọ̀rọ̀ ní ìlú wa ìṣọ̀bẹ ni ètò wọn ní káfí báni sọ̀rọ̀ òun náà ni dáúrú aṣàbábí fil Islam ipa tí àwọn ọ̀dọ́ máa ń kó gẹ́gẹ́ bí ìlànà nínú àwùjọ ipa tí ẹ̀sìn ní kí àwọn ọ̀dọ́ tí wọ́n máa kó nínú àwùjọ tí wọ́n bá wà onáwọ̀pẹ̀ ní dáwọ̀rù shabab fil islam dáwọ̀rù shabab fil islam ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ọ̀dọ́ nílùú sọ̀bẹ̀ ní tí wọ́n ń pè ní ipa tọ́dọ̀ fẹ́ kó láwùjọ tẹ́sán làkàlẹ̀ wọ́n masuliyatuhum fi bina'il umma òun náà ni responsibilities wọn àwọn àlàbọ̀rùn tó lọ lábà wọ́n lọ́rùn yìí pé tẹ́ ẹ bá ti wà nílùú nǹkan báyìí lẹ gbọ́dọ̀ máa ṣe tí ìlú yẹn ó fi rí àgbéga ọ̀tọ̀ tó wí rí mọ̀títàmá báwo la ṣe fẹ́ dìvẹ́lọ́pù àwùjọ báwo la ṣe fẹ́ gbé àwùjọ wa sókè tá à ní wà ní ìsàlẹ̀ táwa náà dẹni ọlá tá a dẹni ọlá tá a dẹlẹ́sìn ọlọ́ táwa náà dẹni re tí wọ́n máa gbórúkọ olúwa yìí pé ah ìlú fàyìn ẹ́ ìṣọ̀bẹ́ ìlú fàì àwọn ọmọ ọbẹ̀ ní àwọn afá ọbẹ̀ ní àwọn ọ̀dọ́ ọbẹ̀ ní lọ́kùnrin àti lóbìnrin kí ni àwọn ojúṣe àwọn ọ̀dọ́ nínú ayé nínú àwùjọ tá ń gbé àṣàbábù marhalatu marhalatun umuriyyatun tabda'u min sinni al-bulugh fi sinni al àwọn àlùfáà wọ́n ní àsìkò ọ̀dọ́ ìpele kan ni nínú ìpele téèyàn máa ń bọ́ sí nínú ìṣẹ̀mí ayé ní máa ń bẹ̀rẹ̀ látìgbà téèyàn bá ti bàlágà ọba ti nírun lábẹ́ àbó ò ti ń ṣe nǹkan oṣù lóbìnrin àbí ò ń lálàá ò ń da àtọ̀sára àbó ò pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àwọn àmì tá a fi mọ̀mọ̀ pé èèyàn ti bàlágà ni irun ti dọ̀ràn yàn lérí ẹ̀ ààwẹ̀ ti dọ̀ràn yàn lérí ẹ̀ òfin ẹ̀sìn ti dọ̀ràn yàn lérí ẹ̀ wọ́n ní kó tún àwùjọ rẹ̀ ṣe náà ó ti dọ̀ràn yẹn lérí rẹ̀ ọ̀tẹ́tẹ́ yìí àsìkò ọ̀dọ́ wọn ní ó ní bẹ̀rẹ̀ ó sì dé parí yóò parí bẹ́ẹ̀ bá ti pé ogún méjì ọdún lẹ́yìn ogún méjì ọdún èyàn ti bọ́ sínú kòhólà èyàn ti darúgbó èyàn ti dàgbà forty one years ó ti bọ́ sínú ìpele àwọn àgbà ìtumọ̀ ni pé ọmọ wa máa da fírì lọ ojú ò ní ṣáàbù bíi ti tẹ́lẹ̀ mọ́ ah, ọlọ́run wọ́n sọ̀tẹ̀ wọn lẹ́gbọ́ dáadáa etí náà kò ní gbọ́ dáadáa bíi tẹ́lẹ̀ mọ́ bá a ṣe ń sáré tá ń lọ tá ń bọ̀ yẹn jẹ́jẹ́ lèèyàn máa rìn títí tẹ́lẹ̀ rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ọba wa. àlehìn marhala marhala tún kọ̀tìrọ̀ àwọn fáà ní ìpele yìí láàrin ìgbà tó bàlágà títí tó fi wọ ogún méjì ọdún wọ́n ní àsìkò yẹn ló léwu jù fọ́ọ̀mù èèyàn láyé wọ́n ní máa ṣọ́bà aláṣẹ ṣáàbà àrẹ wọ́n ní gbogbo ọdún yẹn bá fi àsìkò yẹn ṣe nǹkan yẹn ló máa hewu lélẹ́rí ọmọ ṣáàbà aláṣẹ máa ta àrẹ bí kọ́dá lọ́wọ́ kọ́dá yìí ilé ìbá wa darúgbó lélẹ́rí òun náà ló máa kú lélẹ́rí ilà àyàṣá àlá àfihàn lọ́ba dára gáàlì bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà nǹkan tó o bá ń ṣe lásìkò ọ̀dọ́ rẹ òun náà lọ́wọ́ padà máa fàgbà ṣe tó bá jẹ́ sìn ẹ̀sìn ọ̀rọ̀ ọlọ́run tó bá jẹ́ ìranù òun ní rí jájúlẹ̀ tó tó yẹ tí ó nínú ọpọlọ rẹ tí ó nínú sẹ̀mí rẹ àsìkò yẹn ti kọjá mọ́ lọ́wọ́ àfi tí ọ̀dà nínú ọ̀dọ́ ta padà wá gbẹ̀sìn agbára ọlọ́run ọba lọ́lọ́run fi múyàn dúó ọlọ́mọ́sàn mú wa dúó mọ́jà tún padà sí tán ṣe máa láì dáa kí tá sí lọ́dẹ̀ pàdé ọlọ́run ọba wa òyà mọ́ra hálẹ́tùrù kú wa wọ́n ní àsìkò ọ̀dọ́ yìí náà lásìkò tí èèyàn ní agbára ọ̀tá alómi àsìkò tí èèyàn rẹ́dì láti kọ́ gbogbo tó bá fẹ́ kọ́ nínú ẹ̀sìn nínú ọ̀rọ̀ ayé tí ó fi jẹ́ èèyàn láyé tí ó fi jẹ́ nire wọ̀lẹ́hẹ́bù àsìkò yìí ni làákàyè mọ́ gbé nǹkan tó bá ti gbọ́ báyìí ó ti dúó lásìkò ọ̀dọ́ ni olùfọ́sọ̀ ti zàkíyá àsìkò náà ni opportunity látẹ̀yàn ní láti fi jálamba láti fi struggle láti fi gbìyànjú nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ ayé nínú ètò ìsẹ̀mí yẹtẹ̀ ní mọ́ni mùsùlùmí làákìlù ọmọ mùsùlùmí tó bá ti gbàgbọ́ yẹ pé àsìkò ọ̀dọ́ àìfi ṣeré àsìkò ọ̀dọ́ àìfi eh, ṣeránù àsìkò ọ̀dọ́ àmọ́ ń dáadáa ni wọ́n ní yóò lo opportunity yẹn wọ́n ní yóò lo àǹfààní àǹfààní àsìkò yẹn yóò fi jẹ́ èèyàn láyé lẹ́yìn kádàrọ̀ ọ̀rọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà wa tó ń láàmì lákàlẹ̀ tá ń gbọ́rọ̀ wọn tí ọlọ́run bá aláàánú lo ìmọ̀ wọn ní àǹfààní fún wa àsìkò ọ̀dọ́ ni wọ́n ṣe wàhálà rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ńlá lè ní tá ń gbórúkọ wọn lọ́pọ̀lọpọ̀ wọn tá ń wọn àsìkò ọ̀dọ́ iná ni wọ́n ṣe wàhálà rẹ̀ gbogbo àwọn ọ̀gá ọ̀gá àwọn olórí eh, àwọn tó ń bẹ nínú ipò ńlá wọ́n ní gbogbo wọn pátá eh, àsìkò tí wọ́n lò tó dáa jù òun náà lásìkò ọ̀dọ́ wọn kọlọ̀wọ̀lá náà kọlọ̀wọ̀lá gbára rẹ̀ ọlọ́mọjà padà sẹ́yìn nínú ọlá mọjà padà sẹ́yìn nínú ẹ̀sìn anábíwá Muhammad sallallahu alaihi wa sallam anábí ní iqtanim khamsan qabla khams anábí ní ẹ̀ tètè lo àǹfààní kan ún kí nǹkan márùn-ún tó dé báyìí nínú àwọn nǹkan márùn-ún tàbíkà àdẹ́bí ní ṣàbábàkà kọ́bùlá àhárà nìkà àdẹ́bí ní tó ti lo àsìkò ọ̀dọ́ rẹ kó fi mójútó ẹ̀sìn ọlọ́run ọba kó fi kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn lo àsìkò ọ̀dọ́ rẹ kó fi ṣiṣẹ́ kó fi làágùn kọ́ mọ́ máa fi irun funfun máa fi dààmú kàkì gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fi irun funfun tí wọ́n fi ń gbádùn ayé ẹ̀rí pé àsìkò ọ̀dọ́ wọn wọ́n ti fi irun dúdú ṣe wàhálà wọ́n wá ń fi irun funfun sinmi tẹ́ bá rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń fi irun funfun ṣe wàhálà lénìí àsìkò ọ̀dọ́ wọn nìkan ti bàjẹ́ mọ́ wọn láà kọ́lọ́hún wọn láàánú rẹ̀ kọ́lọ́hún kọ́mọ̀jì àdàgbà yà ó kọ́lọ́mọ̀jì kágbà mọ́jì yà ti bọ̀ wa ọyẹ mọ́jì ìgbà wa tàgbà wa ọlọ́mọ̀jì kan wọ́n bàjẹ́ ń bẹ̀. wọ́n fatara tó fún shabab àyùwà shabab wọ́n ní àsìkò tí yẹ wà yìí ẹ̀yin ọ̀dọ́ àtàwọn bàbá tá láwọn ọ̀dọ́ nílé wọ́n ní àsìkò yìí afdal marahil al-umri wa atwalaha òun ní àsìkò tó dáa jù téèyàn máa ń rí lò òun ní àsìkò tó sì kù jù nínú àsìkò yìí látọmọ ọdún alákọ̀ọ́kọ́ débi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún fifteen years kọ́ yẹn jẹ́mọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tà ẹ wá wo ọ̀dọ́ ẹ látọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún di ọmọ ogún méjì ọdún forty years èyí tó pọ̀jù nínú sẹ̀mí náà bí àwọn kún ní sixty sixty five seventy náà lọ́pọ̀ jù mẹ́. èyàn díẹ̀ ní wọ eighty èyàn díẹ̀ ní wọ ninety èyàn díẹ̀ ní wọ hundred èyí tó pọ̀jù fifty fifty five fifty six seventy bí kálukú ṣe ń dákẹ́ nìyẹn kọ́lọ́mọdé á ti lọ nísìn kọ́lọ́mọdé á ṣe dáadáa lórílẹ̀ ayé wọ́n ní àsùkò ọ̀dọ́ yẹn náà lógún jù wọ́n wá ọ̀dọ́ yẹn à wọ́n fi tàfàlà ìtọ́ bá ọ̀dọ́ yẹn ṣe òun náà ni ìtọ́ fẹ́ jẹ́ láyé àwọn ọ̀dọ́ wa ẹ má jà wò wọ́n ràn bí wọ́n ṣe ń lọ ayé táwọn òun tí wọ́n lọ tán mọ̀ yẹn tó bá dáa ajẹ́gbọ́jọ́ ọ̀la dáa tábà ní pé táwọn ọ̀dọ́ ń ṣe yẹn ọ̀dá àti ní wọn dá lọ́wọ́ kọ́ àrí wọn pè sẹ́yìn àrí wọn bá sọ̀rọ̀ ká mọ̀ pé ọjọ́ ọ̀la léwu gbogbo ọ̀dọ́ ìlú yìí àti ìlú tiwa náà kọ́lọ́mọ́sà tún gbogbo wa ṣe makana tó ṣàbáàbí pẹ̀lú mọ̀tíṣàmà ọ̀rọ̀ ọ̀dọ́ wọn lọ pàtàkì nínú àwùjọ ipò tọ́lọ̀ ń gbé ọ̀dọ́ sí nínú àwùjọ kìí ṣe ipò kékeré ṣàbáàbù hùmù tọ́kọ̀tù mọ̀hàríkàtù lẹ́nu mọ̀tíṣàmà wọn láwọn ọ̀dọ́ àwọn ni agbára tí máa ń kọ̀ntrólù tí olórí ìlú tó bá dúró táwọn ọ̀dọ́ bá ní ibi táwọn lọ olórí ìlú ò ní choice àfikọ́ tẹ̀lé wọn wọ́n mú àmúdùhù wọ́n ní ẹ̀rí àwọn ọ̀dọ́ àwọn ní pílà àwọn pílà àwọn ní òpó tó gbé àwùjọ dúró tó bá ti wó àwùjọ ti wó. tẹ̀wá ní nǹkan kan ti ń ṣẹlẹ̀ lọ́ọ̀kan tí wọ́n ní nǹkan dáadáa ni tẹ̀wá débẹ̀ ẹ̀rí pa àwọn ọ̀dọ́ ló gbé dání padà ìdánilẹ́kọ̀ọ́ tá a yòbó lẹ̀ sáwọn arúgbó ló gbé dání pẹ̀lú ìyọ̀ǹda àwọn arúgbó wa náà ni àmọ́ àwọn ni wọ́n dìde jẹmọ́ àwọn ọ̀dọ́ ẹ̀bá láwọn kan náà tí wọ́n ẹ̀ sì rí bàbá jọ̀kújọ̀kú mbẹ̀ àwọn ọ̀dọ́ ní ó ṣe kí ni àwọn náà ló máa pọ̀ mbẹ̀ tí nǹkan bá ń da ọ̀dọ́ lọ́wọ́ mbẹ̀ bí nǹkan bá kú díẹ̀ káàtó ọ̀dọ́ lọ́wọ́ mbẹ̀ ẹ má fi ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ṣeré o àwùjọ tó bá fi ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ṣeré àwùjọ náà ewu wà mbẹ̀ o bí ìhìn yàkọ̀wà àlùmọ̀tìṣàmà pẹ̀lú àwọn ọ̀dọ́ ni àwùjọ fi máa ń lágbára wọ́n máa gbórúkọ lóyún àwọn èèyàn máa ẹnìkan ọlọ́run gbéga yóò mọ̀ wá gbé orúkọ lóyún káàkiri ọ̀dọ́ ni ẹ wà dá lágbára wọn ní aráàlú báyìí à ẹ má tọ́ wọn o ọmọ wọn kan bẹ ní mínísírì o wọ́n bá pe pírẹsidẹ́ǹsì nǹkan ṣe yín o ẹ dá lágbára pẹ̀lú àwọn ọ̀dọ́ wọ̀bí ni yẹ bùkọ́ wọn ní ìlú òní sẹ́kù oye ìlú òní sẹ́kù àfikọ́jẹ́ pé àwọn ọ̀dọ́ lọ́wọ́ à ń ara gbogbo ọmọdé ariwo ala báwọn ọ̀dọ́ bá kó jáde lò náà làwọn lọ èyí tán ní ń lọ France tòun lòun lọ Amẹ́ríkà ilé náà ń lọ kọ́tọ̀ tó ń lọ mọ́kà gbọ́n melu ọ̀dọ́ wọn kẹ́rù mélòó òbí hin iye bùkà wọ́n ní ọ̀dọ́ ní mẹ́jẹ́ ló ń sẹ́kù àdàkárá ni wò tíráàbù náà ni wọ́n wà nílé bàbá ilé ọ̀kan òun darúgbó ó ti kú bàbá ilé bí òun náà darúgbó ó ti kú bàbá ilé tọ̀hún ìyá tọ̀hún náà ti darúgbó àwọn ológun tí wọ́n gbàgbọ́ wọn tí ọ̀bá wá ní ìlú yẹn máa parẹ́ ìlú tọ́dọ̀ bá ti ń kó ń bẹ̀ tí wọ́n sákò nílùú ìlú yẹn wọ́n ní kò ní sẹ́kù mọ́ yọ padà dàwọ̀rọ̀ torí gbà táwọn ti kó nílùú yẹn táwọn àgbààgbà rẹ̀ bá ti kú tán kò sẹ́nì kan tí ọ̀rọ̀ kù wọn. àṣàbáàbù ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin àfa wa ẹ má jà fọwọ́ tọrọ ẹ má fi mọ́rọ̀ àwọn ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin wọn wọ́n ní àwọn àfà àwọn imam àwọn tó ń kọ́ nínú Qur'an àwọn tó máa kí kútùbà àwọn tó máa kí jimá àwọn tó máa kí ìdì gbogbo àwọn tó máa kọ́ wa ní al-ulum al-islamiyya al-lughat al-arabiyya gbogbo àwọn tó máa ṣe fatuwa táwọn máa gbọ́ rẹ̀ sínú lè bá táwọn máa ṣe wá sí tí àwùjọ òfin ní parẹ́ wọ́n ní lọ́la o àwọn ọ̀dọ́ ni gbogbo àwọn àlùfáà wa pátá àsìkò ọ̀dọ́ ni wọ́n ṣe wàhálà láàfin jàǹfààní wọn lé tọ́wọ́ àwọn kan máa fi ṣèrànù ni ìmọ̀ yẹn ò ní ló lára wọn dépò táwọn wá sàǹfààní lára wọn tá a bá fẹ́ kí àwọn àbọ̀ ṣẹ́kù lọ́la nílùú wa àti ká lè mójútó àwọn tí wọ́n ń kéwú lọ́wọ́ báyìí a mójútó àwọn tí wọ́n ń kéwú lọ́wọ́ a má jẹ́ babaláwo <laughs> báwọn ọ̀dọ́ bá ti di babaláwo tán gbára wọn láfa ọjọ́ ọ̀la léwu <laughs> ọjọ́ ọ̀la léwu àtọ́mọ twenty two years ní ti ń jó nǹkan wọ́n ti ń ṣe gbẹ́mọ̀lẹ̀ látọmọ thirty years wọ́n ti ń ṣe mọ̀lẹ̀ kí ni ẹ fẹ́ kọ́ dà àǹfààní ní òlẹ́fẹ́ kó ṣe láwùjọ òun kan tó fẹ́ pé àwọn èso sójú ọ̀nà ọlọ́run ọ̀dọ̀ ṣetán lòun náà wà. ẹ̀yin bàbá wa yín yá wa wà bá wùlùmọ̀ sítákìfà wọn láwọn ọ̀dọ́ yẹn àwọn ni bàbá àgbà lọ́la gbogbo ẹ̀yin bàbá bàbá ẹ̀ gbàdàdọ́ méke wọn ní bàbá mò ń bọ̀ wá o mo fẹ́ lọ bí mítìn bàbá tó ń ní àwọn bọ̀ wáyé òní lọ mítìn tẹ́lẹ̀ o òun àtàwọn ọmọ kéèké wọn jọ wà nílé bàbá dán méèkì àwọn ọ̀dọ́ ní kí ni jọmọ́ ọ̀pọ̀lá bíi àgbàlagbà bàbá fẹ́ jìyà lọ́jọ́ alẹ́ gbogbo àwọn àgbàlagbà tá a wá lù tá a lè mójútó àwọn ọ̀dọ́ wa gbogbo àwọn ọbẹ̀ ìlérí àwọn ọmọ sẹ́ni kọ̀ọ̀kan bì tó bá fẹ́ jẹ ìyà lọ́jọ́ alẹ́ tètè mójútó ọmọ rẹ kó tó degun ẹja tó bá ti degun ẹja kò sí ká máa ẹ̀já rọrùn láti ká tọ́ bá tutù wá bí tọ́mọ yẹn bá ń bẹ ní kéèké tí ń bẹ ní sọ̀dọ̀ lọ́wọ́ tọ́ba rí kágbà ọlọ́run ti sànú ẹ̀ tọ́ba yẹn lè gan mọ́ lọ́wọ́ àánú ọlọ́run ló kù lára ẹ̀ kọ́lọ́mọ ti fojú tó fún ọmọ wọn mú qadatul umma fi jami'i majalatil hayat wọn ni gbogbo ipò tí ń bẹ lù pátá àwọn ọ̀dọ́ ni wọ́n padà ọkùnfà rẹ̀ ni wọ́n padà wà ń bẹ̀ gbogbo bí tẹ́ẹ̀ ti rí àwọn àgbàlagbà lé ni wọ́n gbọ́dọ̀ kó mẹ́ẹ̀ wọ́n láwọn ọ̀dọ́ ni wọ́n padà wà ń bẹ̀ tí wọ́n máa jẹ́ aṣíwájú fún wa òfin sọlá ehin sọlá olùkó sámà wọ́n ní tí ọ̀dọ́ bá ti dá láwùjọ ẹni fọkànbalẹ̀ àwùjọ máa dá pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ̀n bá wa tí ọ̀dọ́ bá ti dá láwùjọ wọ́n ní ẹlọ́lẹ̀ fọkànbalẹ̀ wọ́n ní àwọn ọ̀dọ́ pé tí wọ́n bá ti dá láwùjọ àwùjọ máa dá wọ̀lẹ́ni yẹ́jìbọ̀ àlẹ́yìn lidhalika yajibu alayna al-ihtimamu bihi wal-inayatu bihi ló sì jẹ́ pé ó di ọ̀nà àyàn lérí gbogbo àwọn tá a jẹ́ olórí ìlú àwọn tá a jẹ́ olùdarí ìlú àwọn tá a jẹ́ ọba ìlú àwọn tá a jẹ́ àfa ìlú àwọn tá a jẹ́ alárìsìkí ọlọ́rọ̀ nílùú ó di dandan lérí wa ká mójútó àwọn ọ̀dọ́ wa àwọn teenagers wa àwọn youth wa ta'limuhum al-ilma ash Eh, káwọn yòókù kan wá ó jẹ́ dókítọ̀ ó jẹ́ ẹnjìníà ó jẹ́ eh, politician oníkọ́lọ̀ wọn bá lára kó sí ẹnìkan ní olùbẹ̀rù ọlọ́run àwọn ọmọ rẹ̀ ọmọ ẹni tó ń pè láàfáàn innama yakhsha Allaha min ibadihi al-ulama ọlọ́run láwọn tó máa ń bẹ̀rù ọlọ́run làwọn tó ń nímọ̀ nípa ọlọ́run ìdúró ẹni pé tó bá ti nímọ̀ nípa ọlọ́run ọba wọn àmọ́ ọlọ́run máa bẹ̀rù ọlọ́run tẹ́bálẹ̀ tó kéwú bẹ̀rẹ̀ ọlọ́run ọba onímọ̀ ni èdè ni kìí ṣe onímọ̀ ẹ̀sìn kírun kò sì ní kírun ó sì jáde ìsànàwíyà wọ́lẹ̀ ṣe ìbádà débi pé àwọn ti kọjá àrùn ọlọ́run wọ́n ka ìyàtí ọlọ́run ní bóòlù wọn ti wá kírun tiẹ̀ débi pé kò wá mọ́sálásí wọn aláwọn ti wòsúrò àwọn ti bọ́ sínú ilé inú agboolé inú agboolé ìbílíìsì lọ́mọ́sá sọ níbi aburú bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ kan náà tó ní àwọn náà ń bẹnu ayé láì sọ ló wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ máa rántí ọlọ́ akínú sọlátà lédìkì ẹ máa kírun kẹlẹ̀ rántí ọlọ́ àwọn àgbàgbé ọlọ́run tó lẹ̀ ọlọmọsà sọ wa níbi aburú bẹ́ẹ̀ èrò orí náà ní jama àwọn ọ̀dọ́ náà ni wọ́n ń gbé káyì ọmọdé yẹ kọ́ lọ bí wọ́n ti wọ́n ti máa ń kọ́ iṣẹ́ pop àwọn tí wọ́n máa ń kọ́lé kọ́lé kọ́sẹ́ yóò fi tẹ̀sùn bá sọ́rùn yóò mọ̀ lọ́wọ́ yẹn jìbìtì ládùúgbò yóò lòun ti di iṣẹ́ o ẹ̀yin bàbá wa yín yá wa ẹ má jáwọ́ àwọn ọ̀dọ́ ọ̀ràn o wal ulum ad lẹ́yìn náà tábà ti kọ́ wọn ní ẹ̀kọ́ kéwú tán ká tó wá kọ́ wọn ní kíni jama ẹ̀kọ́ tí wọ́n jẹ lẹ́yìn bá ti kéwú tán tí ọba ti ní tí ó jẹ yóò dàdàkúdà ìdàkúdà yẹn náà náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kéwú lè ní kọ́lọ̀ mọ́sà wá lára wọn mọ́fà wá sára wọn mọ́fà wọn mọ́ wá sára wọn nígbà wọn kéwú tán tí wọ́n láwọn ò ṣiṣẹ́ ó sì fẹ́ gun mọ́tò gbà ó kọ́lé gbà <laughs> òun náà ó fẹ́ máa náwó <laughs> ọ̀dẹ̀ kọ́sẹ́ ọ̀dẹ̀ ṣòwò níbo ló ti wá rí ọ̀tún kọ́ mọ́géwú ìlú ìjọ ọ̀tún kọ́ mọ́géwú dípò tí wọ́n fún lówó sùn ó ní inú ilé náà ní agbélépawó làwọn àfa agbélépawó òun ní mọ́sí ìdánfí ń tẹ owó dáyà jáwọn èèyàn yóò mọ kẹ́pù wàhálà sínú ayé àwọn èèyàn yóò mọ rí yóò mọ sọ bí ò rí ẹ̀yin bàbá wa àwọn ọmọ wa a gbọ́dọ̀ jí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run àti ìmọ̀ tí wọ́n jẹ ẹ̀ níta ń tí ọba ti sí ìjẹkújẹ lọ́kàn o gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtì náà di bàbá aláwo yẹn tẹ bá ń wádìí wọn dáadáa bá a sì rówó ní ló mú wọn dé lórí ibú yẹn o gbogbo ẹni tó padà wá di ológun tó sì jẹ́ pé kòránì làwọn èèyàn wá wá sọ́dọ̀ ẹ̀ àwọn oògùn nínà sí wọn ìdí ọ̀jẹ̀ lọ́ba débẹ̀ o. tó fi jẹ́ pé ọmọ rẹ gbọ́dọ̀ ní nǹkan tí ó kọ́ tí ó máa fi jẹun yàtọ̀ sí pé kéwú tó ń jẹ́ pé kéwú náà ó tó jẹ látara à wọ́n sì ń gidi a tí wọ́n máa kọ́ àwọn yẹn náà ní iṣẹ́ náà ní kéwú náà iṣẹ́ ni àmọ́ àwọn tí ń kọ́ yìí náà sí wọ́n wọ́n fún ní ẹgbẹ̀rún mẹ́wàá sẹ́fà ni wọ́n fún lóṣù ti ń gba fifteen thousand nàìjíríà lọ́dọ̀ wa twenty ẹ̀dá sọ́tò nìkan jẹun lóṣù kátàlá pé ìyàwó àtọ̀mọ̀ ó sì fẹ́ sẹ̀bi àwùjọ wa ó lè dá àbí tí àwọn àfa bá dá wàlẹ̀ àdáàbà wàlẹ̀ akhlaq al-fadila kákọ́ wọn lẹ́kọ̀ọ́ lé àwọn ọ̀dọ́ àwọn obìnrin àwọn ọmọ yẹn kọ́ wọn lẹ́kọ̀ọ́ lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀fẹ́ lé ọkọ lénìí ní wọ́n ti lọ wọn ìgbẹ́ tó fi ń darí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wọn wọ́n kàn tì wọ́n sílé ìwé tì wọ́n sílé kéwú wọn ò kọ́ wọn lẹ́kọ̀ọ́ lé ọmọ rẹ̀ ọmọ nádá ọ̀dọ́ ọmọ gọlọsọgọlọsọ kọmọ bẹ́ẹ̀sì ọmọ gọlọsọgọlọsọ ó ti tú ọ lórí ìdúró kọmọ aráàmú kọmọ létúnṣe ọdẹ ń wòran ewu ńlá ni o ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣe mistake lé ọmọ lè jẹ́ o tọ́ba délé ọkọ rẹ̀ ṣé ẹ̀ẹ́dá náà mọ̀ bá gbà wọ́n ní afá lòun àbá ti ń lóko ẹ̀ mọ́ pé o tá a bàbá wa jí kí ló ṣe kí ni <laughs> kí ló fẹ́ jẹ ẹ̀kọ́ lé ẹ̀kọ́ òde gbogbo ẹ̀ lẹ́yìn gbọ́dọ̀ fún ọmọ téèyàn bá fẹ́ kí ọmọ yóò di wàhálà fún yàn lọ́jọ́ alẹ́ wọ̀lá alákàlùfọ́dé látàwọn ìwà dáadáa wọ̀dọ̀ àwùláhùn ká lè máa ṣàdúrà fún wọn òmùsà àdẹ́tùnbẹ̀lẹ̀ máa lè wọlé ìṣáàdì gbogbo àtọ́lọ̀ ká gbé àwọn ọ̀dọ́ náà ró ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ tọ́lọ̀ ń fún lágbára ẹ ṣàánú àwọn ọ̀dọ́ iṣẹ́ tẹ̀mí ń ṣe nì bàbá imam bàbá mi wọ́ ọ̀dọ́ mẹ́wàá yín máa kọ́ níṣẹ́ yìí lọ́fẹ̀ẹ́ yín ṣe freedom fún wa káwọn náà dìde bàbá wa imam ẹ bá mi wá àwọn ọ̀dọ́ lóbìnrin èmi obìnrin lèmi èmi ti mọṣẹ́ yìí ń kọ́ àwọn ọmọ náà nílùú àyín náà ni o ń kọ́ wọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba lọ́fẹ̀ẹ́ káwọn náà kí wọ́n lè mọ̀ nípa aṣẹ́ yìí ẹ̀yin tó lọ́n kẹ́ ẹ̀ gbé owó ńláńlá ẹ̀ gbé lọ lé kéwú pétó ẹ̀ dákun àwọn tí wọ́n ń kéwú tí wọ́n rówó lé kéwú san tá a fẹ́ kí wọ́n hàlù Quran a fẹ́ kí wọ́n mọ súnà nàbì a fẹ́ kí wọ́n kọ́ nípa ẹ̀sìn Ọlọ́run ọba owó yẹn máa fi sanwó lé kéwú fún wọn gbogbo ohun tí a ń ṣe yìí ẹ̀yin ni ojúṣe ọ̀dọ́ nínú àwùjọ ni àṣẹbáàmù ṣe la zahaba wala fidda wala jabal wala petro wala khairat al-ard tí wọ́n bá ní sáríwá ọ̀rọ̀ ìlú wọ́n ní àwọn náà lọ́dọ̀ kìí ṣe góòdì kìí ṣe sílvà kìí ṣe àwọn òkè ńlá kìí ṣe àwọn petro kìí ṣe gbogbo àwọn nǹkan àwọn nǹkan àwọn oko gbogbo àwọn nǹkan tó lè dowó wọn láwọn yàn gangan kí ọrọ̀ ọ̀dọ́ gangan ní ọrọ̀ tó tẹ́ ẹ̀ bá ti lọ́dọ̀ nílùú gbogbo orin tọ́lọ́wọ́n bá sórí ilẹ̀ àti sábẹ́lẹ̀ gbogbo ẹ̀ padà wéṣì gbogbo ẹ̀ padà bàjẹ́ tó bá ti sọ́dọ̀ tó fẹ́ ṣiṣẹ́ góòlù tó wà nílẹ̀ dání ọwà ọ̀dọ́ yọ̀lẹ sílífà tó wà nílẹ̀ ta ló fẹ́ wà jáde gbogbo àwọn orin tọ́lọ̀ ṣe fún wa àwọn ilẹ̀ tí jẹ́ pé ta bá gbé nǹkan síbẹ̀ yọ̀ máa nàró ni ẹ̀wọ́ bá ṣe ń bọ̀ láti nàìjíríà bẹ̀rẹ̀ sí lọ́tún lóṣì gbogbo ẹdúdú ni masha Allah ni àwọn koríko ń jáde ẹ bá gbé nǹkan síbẹ̀ nǹkan tó dání ọ̀ jáde àwọn ọ̀dọ́ wa yọ̀lẹ̀ wọ́n ní gbogbo àwọn khairat al-ard gbogbo àwọn orí tọ́lọ́wọ́n bá aláàtú ṣe fún wa tí ń bẹ lábẹ́ ilẹ̀ tó yẹ kí ó gbé àwùjọ wa sókè wọ́n ní yóò wé ti torí pé àwọn ọ̀dọ́ ní kàṣe wọ́n fẹ́ ṣiṣẹ́ ẹ̀yin bàbá ẹ̀yin yà wá ẹ má jà sáláì mójútó àwọn ọ̀dọ́ o wọ́n kó lọ́fà olùbóyòsì wọ́n ní bọ́ọ̀ bá ṣe mójútó ọ̀dọ́ àdúgbò rẹ wọ́n ní yóò dàgọ́ ìrun yìí dìtà ń kí yẹn àwọn ọ̀dọ́ wọn padà máa ṣáájú ẹ̀rí ilé wa tí wọ́n pé ilé ẹlẹ́sìn yẹn ẹ̀sìn yẹn àwọn ọ̀dọ́ ni wọ́n padà máa bẹ́sìn náà lọ wọ́n máa ṣàdúrà máa nínú sàárè pé á bàbá bàbá wọn á àwọn ni wọ́n gbèsè láwọn wọlé yìí ní màmá màmá wọn ẹlẹ́sìn ọlọ́run ni bàbá ìyá wọn àwọn ẹlẹ́sìn ọlọ́run ni wọ́n máa wá fi wọ́n rántí wa wọ́n máa ṣàdúrà fún wa ọ̀lùmọ̀dáṣì gbogbo ipò pátá nínú àwọn ipò ayé wọn ni àwọn ọ̀dọ́ ni wọ́n padà débẹ̀ tó eléyìí ni màkánà tó ṣàbábí fi ni mo ti àti wàá mọ̀ pé ọ̀dọ́ pàtàkì báyìí nígbà tí wàá mọ̀ tán ìdógún ni pé àti islam kí wàá ní àwọn ojúṣe àwọn ọ̀dọ́ náà nínú àwùjọ àwọn ọ̀dọ́ a máa ṣiṣẹ́ ní wọ́kúlẹ̀ ìmánu bá ní ẹ máa ṣiṣẹ́ ẹ máa ẹ máa ẹ máa wà áìdù ẹ má jọlẹ wọ́n kúnlẹ̀ ìmàlú ọlọ́mọba ní gbogbo yín ẹ máa ṣiṣẹ́ work ẹ máa ṣiṣẹ́ fàṣàyàrá lọ́hùn amalakum wa rasuluhu wal mu'minun ọlọ́mọba ń rí gbogbo nǹkan ṣe o nígbà tó jíṣẹ́ wà òjíṣẹ́ náà ṣe kíni òun náà rí àwọn olùgbàgbọ́ òdodo ń rí gbogbo nǹkan ṣe ọlọ́mọba ní ẹ ṣiṣẹ́ ànábì ní ìmàlú ẹ ṣiṣẹ́ fàkúlùmọ́yà sáró ní màkúlẹ̀ kọ̀dá ẹ ṣiṣẹ́ ọlọ́run ọba àlá ìtọ́ bá torí ẹ̀dá àyàn yóò ṣe nírọ̀rùn fún yàn kò sẹ́nìkan tọ́lọ́run ò ní tó torí ẹ̀dá ìwọ ni kọ́ wá ṣiṣẹ́ kò sẹ́nìkan tí ò ní ẹ̀bùn tó lè fi gbé àwùjọ sókè kò sẹ́ni tí ò ní ẹ̀bùn tó lè fi gbé àwùjọ ga kò sẹ́ni tí ò ní ẹ̀bùn tí ó lè fi sàǹfààní fáwùjọ bá a ṣe jòkó lẹ́yìn ẹ̀bùn oríṣiríṣi lọ́nà ọba aláàbọ̀ wa. alákọ̀ọ́kọ́ nínú àwọn ojúṣe àwọn ọ̀dọ́ àdáwọ̀ sí ilẹ̀ tàwíìdì wọ́n nù sọ̀rọ̀ tó ha gbogbo àwọn ọ̀dọ́ tá a wà nílùú ìlú fàyìn gbogbo àwọn ọ̀dọ́ tá a wà nílùú ọbẹ̀ àkọ́kọ́ ojúṣe wa òun náà ni ad-da'watu ila tawhid káwọn pèpè lọ síbi la ilaha illallah tọ́lọ́lọ́wọ̀ ayé tá a wà yẹn fún kankan bí ìbájẹ́ kí dá nítorí la ilaha aláṣọ́nù Kùránì a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ìdánijànú àti èèyàn sínú ayé bí ìbá jẹ pé kán máa wá sí mi nìkan illa liya'buduni ibadatullahi wahda ni wọ́n pè ní la ilaha àwọ̀dọ́ alẹ́ náà ni jòkótá jòkólẹ̀ ẹ máa fi owó yẹn máa fi ran dáwà la ilaha illa ẹ máa fi ran lọ́wọ́ tí gbogbo aráàlú ó fi gbà la ilaha illallah táwọn bàbá yóò fi kú lérí la ilaha illallah tẹ́yìn náà sì bímọ sínú la ilaha gbogbo ẹ̀yà aráàlú yẹn tẹ́ wá pàdé ọlọ́run pẹ̀lú la ilaha ẹni bá pàdé ọlọ́run pẹ̀lú la ilaha illallah yọ́wọ́ aljanna man qala akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna ilé ìsinmi yẹn tó wà lókè sánmà yẹn ah, ọlọ́mọ sí ilé ìwòsàn mi àti ẹ̀ o ẹnìkan ò ní wọ́bẹ̀ àfẹ́yìn tó bá haqqaqa la ilaha illallah ẹni tó bá ma la ilaha illallah tọ́jú ẹni sọ la ilaha illallah ẹni la ilaha illa huwa wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir ọkà ọgọ́rùn-ún sábà pé ó ti ṣe síkìrì tó ń lágbára nínú àwọn síkìrì ó tó wá bọ́ sí ilé egungun ó tó bá wọn ṣe egungun egungun yẹn ti bà la ilaha illa ó ti bàjẹ́ torí egungun yẹn ọlọ́run kan lọ́dọ̀ àwọn tí wọ́n ń bọ́ wáyé láhùn kún ẹ̀dá kò kí ni ń ṣẹlẹ̀ náà àti ilẹ̀ Yorùbá àti ilẹ̀ wa ń bí kí ni ń ṣàwọn èèyàn kí làwọn yẹn gbójúlé náà kí làwọn yẹn fẹ̀mí tẹ̀ kí ni tí ń dààmú àwọn ọmọ èèyàn tí wọ́n sì mọ̀ dájúdájú wípé òṣìṣẹ́ ẹnìkankan tó ń dá gbogbo nǹkan táà sí lè sílẹ̀ ònìkan lẹ́yìn Allah àwọn àwọn mọ́sálásí wọn yàtọ̀ sí òpó mọ́ṣáláṣí tó dúró lékè mọ́ bí òpó mọ́ṣáláṣí pé kí náà bàbá àmọ́mọ́ sọ látọ̀ tọ́tọ́ kí ni òpó sẹ́ kàkàwá ayédè masjid àwọn yẹn lè láyà láyà láyà láyà wọ́n tẹ̀ tún gbé nǹkan kan ní ọlọ́run ọba lẹ́yìn àlá ẹ̀yin ọ̀dọ́ ẹ má dákẹ́ o ojúṣe ẹni tó kọ́kọ́ bí àké lugi igi tí àwọn kèfèrí tí wọ́n ń sìn ẹni kọ́kọ́ sá lọ́gbẹ́ ṣáàbù wọ́n ní ọ̀dọ́ fẹ̀yìn náà nàbí yìí Ibrahim ànábì Ibrahim alayhi salatu wa salam ọ̀dọ́ ni wọ́n kàn ní pé wọ́n máa lọ lè fẹ́rí kalẹ̀ fún kíkan níbìkan ànábì Ibrahim wọn sọ fún àwọn aráàlú pé ah ẹni tó dá sọ́mà tilẹ̀ lọ́yẹ̀kẹ́ máa sìn ẹni tó dá yìí ọlọ́run gbé ìtàn rẹ̀ wánú Kùránì wọ́tọ́lá anábì wa Ibrahim alẹ́sìláàdùn sọ̀lá ìgbà tí àwọn ará rẹ̀ tán àwọn lè ṣe ọdún ẹbọ wọ́n níbi kan ń sọ Ibrahim òní ó ní mo fi ọlọ́run bá mi láàkìdánná asúná makún báàdà àwọn tó wà lú múdìbírí èmi máa ha yín lè ẹ bá ti gbogbo orí tẹ kó nílùú faja'alahum judada ọlọ́run ní rìpọ́ọ̀tù ọ̀rọ̀ yìí fún ọlọ́run ní sàlàyé fún ọdún kan láwọ̀ ọ̀dọ́ náà táwọn fi mojú ṣe wa faja'alahum judada ọlọ́run ọba ní Ibrahim alayhi salatu wassalam nígbà tí wọ́n lọ tán ọwọ́ mú wa kí ọwọ́ fi sá gbogbo àwọn òrìṣà yẹn ó fi bẹ́ wọn lérí ọ̀sán kẹtàán kẹtàán judada illa kathiran lahum àfi èyí tó jẹ́ èyí tó tóbi jù láàrin àwọn òòsàn yẹn òun ló fi sílẹ̀ òfin ńláńlá yẹn sílẹ̀ àwọn kéèké yẹn ọ̀sán wọn wẹ́lẹ́wẹ́lẹ́ la'allahum ilayhi yarji'un ó ní tí wọ́n bá dé wọ́n wà bá àwọn òòsàn yẹn wọ́n wà bá iṣẹ́ tó ń ṣe yẹn kọ́ọ̀lù nígbà wọ́n sì dé lóòótọ́ náà bá pariwo nígbà wọn wọnú ilé ilé ìjọba ń kó àwọn òrìṣà sí kọlu máa ń fa aláhàdà bí alẹ́ àtìná wọ́n ní ta ló ṣe báyìí ta ló hàn mọ̀ báyìí fún àwọn òsà wa máa ń fa aláhàdà bí alẹ́ àtìná kí náà pè ní alẹ́ àwọn sí àwọn igi wọ́n ní ta ló wá àwọn ọlọ́run ọba lé mọ̀ báyìí innahu lamina zalimin alábòsí lórítọ̀ ó sàbòsí fọ́lọ́run ọba wa ó sàbòsí fáwọn náà kọlu sẹ̀míìnà láwọn kan bá sọ̀rọ̀ láàrin àwọn yòókù wọn pé ẹ ń béèrè ẹni tó ṣe sẹ̀míìnà fata sẹ̀míìnà fata yẹ̀dùkúrò hùm yùkọlu lahu ibrahim kọlu sẹ̀míìnà ẹ ń wẹ́ni tí ó gé àwọn òsàn yín tó wá fi ńlá sílẹ̀ àwọn gbọ́ ipé fata ọ̀dọ́ kan ni <laughs> ẹ̀wọ̀n sí ọ̀dọ́ báyìí ọ̀dọ́ ọ̀dọ́ yẹ fi kúrò fún yukọ́lù lọ́wọ́ Ibrahim Ibrahim ni wọ́n gbórúkọ ama wọ́n máa dárúkọ rẹ̀ wọ́n ní Ibrahim lókè Ibrahim ni o Ibrahim ni o Ibrahim ni wọ́n máa parọ́ ẹ̀ká ah, nígbà wọn wá pé Ibrahim dé wọ́n ní ẹgbẹ́ ìwọ lọ gé àwọn òòsà wẹ́lẹ́wẹ́lẹ́ ó ní ẹ̀sìn bí àwọn òòsà yẹn èèyàn fàṣà alóhùn ìkánú lò yẹ́npẹ̀kù ẹ béèrè lọ́wọ́ wọn ó yẹ kí wọ́n lè ṣàlàyé bó ṣe bó ṣe ṣẹlẹ̀ wọ́n ní ṣe àwọn òòṣà wa ṣé wọ́n máa ń sọ̀rọ̀ nígbà yìí mo ní ntí ò lè sọ̀rọ̀ lẹ́sọ̀dọ̀ lọ́hùn ntí ò gbọ́rọ̀ ẹ̀ ń pè lọ́lọ́hùn ó fi lẹ́kùn olè màtà àbójú nàmídó nílà èyí tẹ́ ṣe yóò bójúmọ́ ẹ̀ wá ń sin tí kò kì í ṣe ọlọ́run ọba ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin lẹ́ẹ̀pa náà dẹ́bọrẹ́ o ẹ̀yin lẹ́ẹ̀sì pa ẹ́n oògùn kóògùn rẹ̀ ẹ̀rọ̀gùn mẹ́dísìn oògùn orí ibà oògùn lárùn oògùn àrùn oògùn malaria mẹ́yìn bá ń ṣe kọ̀sẹ̀ bọ̀ o gbogbo àwọn sífúdù tó ń kọ́ yẹn kí ni wọ́n kí làgbà mẹ́ta bá ti lọ à ń gbógun wòsàn oògùn ẹbọ mo fẹ́ lówó oògùn ẹbọ nìyẹn mo fẹ́ dọlọ́lá wọ́n ní kó máa jẹ nǹkan kó máa wẹ̀ nǹkan oògùn ẹbọ nìyẹn wọ́n ní kó máa rìn kankan ọmọ lè jókòó sínú òkùnkùn ọba <laughs> kú síbẹ̀ ọwọ́ nàgbére kò sí ọgbọ́n tó fẹ́ dá sí innahu man yushriku billahi faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run ẹni tó bá mú nǹkan mímí ọlọ́run ọba àlìjánná dé wọ̀ fún wa ma'wahu an-nar ọlọ́run ní ibi tó máa dé sínú náà ni wa ma lil-zalimina min ansar ẹnìkan ọ̀dẹ̀ ní gbàálẹ̀ kò sẹ́ni tó máa gbàálẹ̀ lọ́wọ́ mi ẹ̀yin ọ̀dọ́ ṣe rí ipa tí anábì Ibrahim kó ọlọ́run bá ń dá ọkọ̀ rẹ̀ ó ní fatan yẹ̀dùkúròhùn yòkọ́lù lahu Ibrahim ọlọ́run lọ́dọ̀ ni o àwa ní kọ́ ọmọlọ́lẹ̀ tọ́já o ìta àwọn náà afa kan wọlé yìí ẹ afa yẹn ní kakọ́ṣà anábì Ibrahim gbogbo àwọn olùsàtọ́ bá wà ń lu wa ká máa lọ lè bẹ́ẹ̀ èmi ò bẹ́ẹ̀ o àmọ́ tí ipa rẹ̀ bá ká inú tìdílé yìí tí ipa rẹ̀ ká kí bàbá rẹ̀ náà ah, ní tó bá wù ọkọ̀ ṣe àwọn ah, náà lọ lórí wa ọgbọ́dọ̀ mọ́sí mara mi kọ mọ̀ kára fẹ́lẹ̀ nǹkan yíro ìyẹ̀dì ọlọ́run ní máa rí tí ọ̀dà tọwọ́ lágbára láti fi ọwọ́ yìí kọ́ fọwọ́ yìí ànábì Ibrahim lágbára láti fọwọ́ yìí pẹ̀lúgbà ànábì ọlọ́ni àwọn ọlọ́mọ ìṣẹ́ ti fábìlì sáàni ẹni tí ọba lè fọwọ́ yìí tí ò lè fọwọ́ ń gbé kú ò fábìlì sáàni kọ́ máa sọ́ sísọ ìwọ náà máa sọ òní dákẹ́ ẹ máa sọ àmọ́ mo máa sọ lé nígbà ìdẹ́rù òní segínní tẹ́rù òní bẹni kọ̀ọ̀kan torí pé ọ́fíìsì àwọn anábì ọlọ́ọ̀nà ni walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́wọ́n bá ní agbẹ́dìde fún gbogbo àwọn ìjọ àníṣálá ìgbẹ́dìde àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ wọn máa wá sọ pé Ọlọ́hun ní kẹ́ máa sin o Allah ní kẹ́ máa sin o wajtanibu at-taghut ẹ jìnnà sí gbogbo òsà o sí gbogbo òsà o gbogbo àwọn anábì ọlọ́ kí ni àkọ́kọ́ ojúṣe wa ad-da'watu ila tawhid ọlọ́mọsá ràn wá lọ́wọ́ lérí ẹ̀ ọlọ́mọ wa dúró lérí ẹ̀ àdéhùn tó fi wá bá wà fáà náà tó mọ̀ fi gbé wa káàkiri alá tó mọ̀ fi gbé wa káàkiri ológun wọn ní àwọn ah, ti tó múlò àfáà lọ wọn ní kí ní ọgbọ ọmọ o ẹ̀yin ọlọ́mọjọ sọlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa wọlé agbára ọlọ́wọ́n bá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ashabul kahfi athna Allahu alayhi li aqidatihim ar àwọn ọ̀dọ́ kan wọ́n ń pè wọ́n ní àwọn ashabul kahfi yìí ọlọ́run gbèsè wọn wá nínú suratul kahf indama harabu min malikihim alladhi da'ahum ila ibadati asnam wọn náà wọn náà sákò nílùú nígbà tí ọba wọn tọ́sọ fún wọn pé kán wá sin òrìṣà lù ú ọ̀dọ́ ni wọn wọn dẹ̀ sọ níwájú ọba wípé ọlọ́run ọba ti wá o ọlọ́run ọba ní warabatna ala qulubihim ọlọ́run la mú wọn dúró idqamu wọn dúró faqalu wọn dẹ̀ sọ níwájú ọba rọ̀bùnà rọ̀bù sámà wá ti wà lárùn ọba ti wà láàlà wá ń sin o àwọn òsìn òsà ọba o ọba tó ní sámà tilẹ̀ lánàá tí wọ́n mi dún níhi ìláhà àwọn òní pẹ́ lómi yàtọ̀ sí ọlọ́wọ́ bá lákọ̀ọ́dẹ kúlùnà ìdá ṣàtọ̀tọ̀ tá a bá lè pẹ́ lómi yàtọ̀ sí ọlá ìfẹ́kọ̀ràn wa lọ́wọ́ gbà wá àgbákò ti ṣe wá nìyẹn ìtàn ṣàtọ̀tọ̀ ọ̀rọ̀ wa ti bàjẹ́ bọ́ọ̀tìlà wàhálà ti dé nìyẹn àwọn oníṣẹ́ o ọba ti wá dájú sọ wọn àwọn ọ̀dọ́ onílà ìlàìlà láwùrẹ́ ìṣàmọ̀gbọ́ wà ní gbogbo ìlú nàláyé tó ní àwọn onílà ìlàìlà ní ẹ àwọn kò sẹ́ ẹni tá sí ìlẹ́yìn ọlọ́ ọba wa pè wọ́n ní ọdún òṣèṣe ta fẹ́ ṣe yìí gbogbo ìlú gbọ́dọ̀ pé àtàgbàlagbà tó méjì àtàrúgbó ẹnì kankan gbọ́dọ̀ wọ́n sì ń bẹ̀ báwọn ọ̀dọ́ yẹn ṣe sákò ní àárín ìlú báwọn ọ̀lágbára láti yí òsà padà kí ni wọ́n ṣe wọ́n sá ọmọ ìyá mi olè torí ẹ̀sá kúrò lù ó tí parọ́ ọba ti ká ọ olè kúrò níbi tí wọ́n bá ti ń ṣẹbọ tí parọ́ ọba ti ká ọ sódà àwọn ọ̀dọ́ yìí náà oyè wòlíì ni wọ́n ẹni eré ni wọ́n tọ́lọ́ fi gbọ́rọ̀ wọn nu Kùránì àmọ́ nípa àwọn ọ̀ka wọ́n lè kú ọ sẹ́wọ̀n pé ọ̀rọ̀ tí mo sọ yìí ó ti balance pẹ̀lú ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan pípé tí parọ́ ọba ká bọ́ sí kiri fi wọ́n lẹ́ẹ̀kọ́ mọ́ bàdó àná wọn lọ wọ́n sá kúrò nílùú fàáwọ̀ ilẹ̀ káf wọ́n lọ lè jókòó sínú abẹ́ àpáta kan ya'buduna Allaha ibẹ̀ ni wọ́n ti wá ń sìn ọlọ́ ibẹ̀ ti dárúkọ ọlọ́ la ilaha fa ana ọlọ́run wá kùn wọ́n lóorun nínú abẹ́ àpáta yẹn wọ́n wá lo ọgọ́rùn ọdún mẹ́ta àti ọgọ́rùn ọdún mẹ́ta àtọdún mẹ́ta wọ́n ni wọ́n nígbà tí wọ́n ń lọ wọ́n ṣe wáàsí fún bàbá alájá kan pé bàbá alájá àwọn ń kó lu àwọn ọ̀sẹ̀bọ̀ àwọn ọ̀sẹ̀bọ̀ ìwọ náà mọ̀ ṣẹbọ ọlọ́run tó dá sọ́mà sílẹ̀ ló dá wà bàbá alájá yìí náà ọ̀nà ti gba yín mà lòun náà bá tẹ̀lé wọn ó di mélòó wọ́n di méje wọ̀kẹ́lì bó hún sáà mi nà ajá yìí náà bá tẹ̀lé wọn ajá ló ṣe kí ni olóṣèkẹjọ ya mulaiha makasalina masilina marinusu dabarinusu sashanusu kamfusatoto yusuf kìtìmírù kìtìmírù lórúkọ ajá àwọn tí wọ́n bá ti da jàǹkáwọ̀ tí wọ́n bá ti dànù ìwé àṣírí ni lọ́dọ̀ àwọn tí wọ́n bá ń ṣẹbọ nígbà táwa ṣe orúkọ ọlọ́run ni wọ́n pè fún wa wọ́n ní simola lazami kìtìmírù nǹkan àbọ̀ ìbò kẹsìrì ni ajá yìí ajá wọn ni kìtìmírù àwọn yẹn sì ń bẹ lẹ́nu ẹ̀dá rọ̀ yóò tó bá wíkú yẹn tán yóò àmì sọ́tò káàbì yóò fi ṣe rẹ̀ yóò tó fi ṣe ló fi jẹ́ pé gbogbo táwọn bàbá wa tí wọ́n ń kọ́ wa gbogbo ẹ̀ tí ò wúlò tí ti wúlò torí bí wọ́n ṣe pè fáwọn náà ń jọ wọ́n gbé fáwọn náà nìyẹn lágbẹ́ máa sọ fún bàbá wa pé ajá ni kìtì mi rò èmi ò rí bàbá kan tí ó máa pe ajá láàárọ̀ ńgbọ́ ọba jí pé ajá dọ́ọ̀tì dákun ṣàánú <laughs> ọ̀nà ìyá wọn lórúkọ ọlọ́run bá ní mẹ́jẹ̀ẹ̀jọ yẹn yàmùlíhá mọ́kìtàlíhìnà mọ́sílìhìnà mọ́ni nóòsù dábàrí nóòsù sáàsà nóòsù káfíìsà tọ́tọ̀ yóò kìrì mú ẹ máa wí dábàrí lágùnú yàrá tó ní ẹni ti sákì ní káfí yẹn tó dá àwọn ọ̀tá tẹ́ ń bẹ ládùúgbò <laughs> torí kí bàbá òfin ọlọ́run orúkọ èṣù ni bàbá ṣe kíni ẹ̀hàn tó bá ti pẹ̀lú ìṣọlọ́run ọba ti sọ kan yín dọ́lọ́run èṣù ló ń sìn yẹn ẹ̀yin bàbá wa yíyá wa ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ọlọ́mọba ní nahnu naqussu alayka naba'ahum bil haqqi ọlọ́mọba ní a máa pàtàkì fúnra nábì ìtàn nípa àwọn tó ti kọjá òdodo ní innahum fitiya àwọn ọ̀dọ́ ni wá amanu bi rabbihim wọ́n gbọ́ ọlọ́mọba gbọ́ wọ́n dẹ̀ ń pèpè sínú la wọ́n pèpè síbi ìjọ kan ọlọ́run wàzẹ̀dìnáhùn na àwọ́lọ́hun bá fún wọn mọ̀nà síwájú àtúnṣàlékún mọ̀nà wa wàrọ̀bàtùnà aláàkúlúbìhìn àwọ́lọ́hun padà mú wọn dúró àwọn ọ̀dọ́ náà nígbà wọn ti la ilaha illallah amú wọn dúró ìkankan mi mu wọn ti dúró wọn sọ fọba faqalu rabbuna ọba tiwa rabbu samawati wal ard ajẹ́ pé tẹ́yìn bá ti pin kankan tọ́yàtọ̀ sọ́lọ̀ nǹkan yẹn ti di ìlà ó ti dọ́lọ́hún ọba ẹni tí ń pe jésù ó ti sọ jésù dọ́lọ́hún ẹni tí ń pe ayé àjẹ́ ó ti sọ wọn dọ́lọ́hún ẹni tí ń pe ṣéwù ó ti sọ dọ́lọ́hún lánàdẹ̀ wọn mi dún ní ilá ha àwọn òní mú ẹlòmíì lọ́lọ́hún dá máa ń pè làkọ́ ní kòlìnà ìdáhùn ṣàtọ̀tọ̀ tá pe ẹlòmíì jáde tó bá ilé jáde lẹ́nu wa o tọ́yàtọ̀ sí ọlọ́run ràn wá lọ́wọ́ kú wá Ah, ìsọkúsọ lásọ ọ̀rọ̀ ẹbọ lásọ sọ́tùlù káàfì àyà 13 àyà 14 ọlọ́run ti ròyìn àwọn ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ ojúṣe yín ó náà ni pé kẹ́ ẹ máa pè àwọn èèyàn síbi la ilaha illallah kẹ́ ẹ dẹ̀ máa lé àwọn èèyàn jìnnà sí ẹbọ nílùú tẹ́ bá fẹ́ kí ìlú ó dáa kí ìlú ó túbà kó tù sẹ́ bí àrọ wọn àwọn wàá ní tẹ́ bá fẹ́ kí ó túbà kó tù sẹ́ ẹ̀jẹ̀ àpàdà sọ́dọ̀ ṣètọ́ ẹ̀ máa pípọ́n táwọn èèyàn ṣètọ́ àìsàn sí aláṣetọ́ ni alam a'adu ilaykum ya bani adama alla ta'budu shaytan innahu lakum aduwwun mubin wa an ibuduni hadha siratun mustaqim bá ṣe máa wí náà nìyẹn e, ẹni tí ó gbọ́ gbọ́ ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ Abubakar gbọ́ ó tẹ̀lé Ànábì Abu Jahal gbọ́ Ọlọ́hun ó ṣe ọ̀rọ̀ kì í sọ̀yàn dẹ ní eré o sábàbí lásán ni o ọba wọ Ọlọ́hun ọba yọ gbọ́ yọ tẹ̀lé ọba sì wọ Ọlọ́hun ọba yọ gbọ́ kò ní tẹ̀lé àmọ́ ẹni tẹ́ ẹ̀ bá sọ ẹni tó tẹ̀lé ò ní tẹ̀lé tẹ́ ẹ̀ bá ti sọ kò ní jẹ́ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí tako onítọ̀hún tó bá díjà kìyàmà ìgbé àlàmúyá ti kún nàbír níjọba yìí ṣe àfáàkùn owó olú láti nàìjíríà ṣé kò sọ fún ẹ kọlu bẹ̀lẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ara ti jọ yẹn ara ti jọ yẹn ọ̀dìfọ́tìkọ́ hmm. àbí ń dé tèmi jẹun ah, on the fourteen oṣù june ah, on the fourteen oṣù june ọlọ́run gbé wọn jáde kìí àmọ́ ìgbéyàwó ọ̀gbọ́n kẹ̀ <laughs> ọ̀gbọ́n báwo àbí wọn retí ànábì musa ni <laughs> ànábì musa ti lọ <laughs> ànábì yìí láti bẹ̀ sọ́mà òun ò ní padà wọ́n ti gbẹ̀yìn ayé àbí wọn retí ànábì muhammad sọ̀sọ́ làkọ́ wá sàlàyé fún ẹ ànábì muhammad kùnì náà kà máyé tó wáyé náà máyé tó àlẹ́ òlẹ̀ máa wà lọ́sàtúlẹ̀ àmbíyá ànábì ní sẹ́yìn rí àwọn àlùfáà tí wọ́n ń sòdodo yẹn àwọn ni wọ́n rọ́pò àwọn ànábì àwọn ni wọ́n rọ́pò àwọn ànábì ọlọ́run fún ànábì ti sọ nìyẹn kọlọmọsá fèmí àti ọlọmọsá fẹ́ sínú àwọn wàdàsáfẹ́ àmbẹ̀yà sọ̀dìkú mọ́kílẹ́sọ́ kọlọmọsá ìbàdàn sí fún wa ẹ̀yin bàbá wa ìyá wa wọn láàkọ́kọ́ àwọn tọ́kọ́ gbà síláàmù àwọn ọ̀dọ́ ni Abubakar nígbà tó gbà síláàmù thirty seven years Umar nígbà tó gbà síláàmù twenty seven years nígbà tó Usman tó gbà síláàmù thirty four years nígbà tí Ali tó gbà síláàmù ọmọ ọdún mẹ́wàá ní ali musa ibn umeri kò ju bí twenty two lọ usama ibn zayd kò ju bí 20 years lọ gbogbo lọ́gbọ́ àwọn tí wọ́n ran islam lọ́wọ́ kánú shababa ọ̀dọ́ ni gbogbo wọn àwọn àlùfáà ni wọ́n wà lẹ̀ tí wọ́n ń pèpè lọ síbi láyé láyé láwọ̀ yìí tí wọ́n ń gbéṣẹ́ lọ́n dání kí ni wọ́n náà fẹ́ ṣe níkùn lọ́wọ́ fún wọn bọ́ọ̀ bá lówó lọ́wọ́ máa fowó sọ̀pọ́ọ̀tì wọn tọ́ọ̀ bá lówó lọ́wọ́ máa fi òógùn rẹ̀ àti wàhálà rẹ̀ máa fi ṣe kíni ma fi sọ̀pọ́ọ̀tì wọn tó ọ̀bọ̀ ní wàhálà kan tó ṣe máa fàdúrà sọ̀pọ́ọ̀tì wọn. àwọn àwọn tó ń sọ̀pọ́ọ̀tì ànábì tó wà pẹ̀lú ànábì ọ̀dọ́ ní gbogbo wọn àlè hijira tó lè mọ̀ bá ara kà hijira ànábì tó ànábì tó ní pé ọ̀rọ̀ òsà ọ̀rọ̀ òsà ọ̀rọ̀ òsà yìí náà ni báwọn ará mọ́kà ní arákùnrin yìí lọ lé ẹláìláìláwò tí ń sọ yìí àwọn èèyàn tí ń kó ní òsà o ẹ̀ẹ́já lọ lè ba kádẹ́sì pọ̀ táwa ṣe tiẹ̀ lọ́dún kan táwa ṣe tiwa náà lọ́dún kan kí gbogbo akáwà lórí ẹ̀sìn méjèèjì torí bí ṣe ń lọ yìí bí ṣe ń lọ yìí àwọn èèyàn tí ń kó wọn ti fi ìṣẹ̀yìnbá ìṣẹ̀yìnbá lè bàbá wọn lẹ́ o <laughs> ọlọ́wọ́ ní kúlíyà yọ̀ ọlọ́run bá ní gbogbo ẹ̀yin kẹfẹ́ rí o ànábì ní sọ pé ẹ̀yin kẹfẹ́ ọlọ́run ní ànábì sọ pé ya ayiwọl káfírún ẹ̀yin kẹfẹ́ rí lá àbúdú máa sá àbúdú ni àwọn òní sí tẹ̀sìn wọlá ń tún àbúdú náà máa àbúdú ẹ̀yin náà ti pinnu pé ẹ̀yin ṣe tiwa ẹ̀ní kírun wọlá náà máa abẹ́tún èmi òní ṣe ti ní sẹ́sì tẹ̀sìn wọlá ń náà máa lakum dínukum nígbà tí àyà yóò sínú kọ́ra lakum dínukum ẹ̀ka ànábì nígbà tí pọ̀ sí kíní tí pọ̀ ká ànábì ní lẹ́kùn dín inú kún ẹ máa sí ti iná gbé ẹ̀dá tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n lè dín Islam àti ìṣẹ̀ṣe àti ẹgbẹ́ awo àti ẹgbẹ́ ìmùlẹ̀ má dọ́dọ̀ wọn o má sẹ̀sìn wọn má sì wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ìyá kan làwọn ọlọ́run náà sìn wọ́n ìyá nẹ́sítàín ọ̀dọ̀ rẹ̀ láti wá ràn lọ́wọ́ lọ wọ́n ìsàn fọ́lákítà fáńsọ̀ tó bá ti sin náà bàtán wọ́n yìí lárọ̀ bíkà fọ́rígọ́f tẹ́wọ́ kó bẹ́ẹ̀ tó bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run bá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àlèhíjìlá tó mú báraka nẹ́jà àti bìfọ́dì lílá tó mọ̀ bí tafá ní bá di ṣẹ̀bà wọ́n ní ẹ̀rí ìjìlá tà níbi lọ yẹn tọ́lọ́ fà sí ìjìlá yẹn táwọn yẹn tó wá di pé wọ́n gbà sílámù sílámù wá spread káàkiri ayé wọ́n lọ́wọ́ bá aláwọ̀ fà lùbáríkà sí ìjìlá nábì pẹ̀lú ọlá rẹ̀ àti pẹ̀lú àwádẹ́mi wa kalẹ̀ táwọn apákan ọ̀dọ́ tí wọ́n ṣe àwọn apákan ọ̀dọ́ àdílọ́sùn lérí ibùsùn ẹ̀dẹ́sùn lérí ibùsùn tó ń sì ń wá onítọ̀hún kí ló fi lẹ́yẹ wọ́n fẹ̀mí ẹlẹ̀ tọ́ba jásíkú tọ́ba lè wá ìnábì tí wọ́n sá wọ́n sá apá náà nìyẹn àìlẹ̀ àìlẹ̀ ló sùn sórí ibùsùn ọwọ́ àṣẹ bí ànábì ṣé ìwọ́de daṣọ borí kó ṣe bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ pa ká ní àwọn èèyàn wọ́n mi bọ̀ wọ́n fẹ́ pa mí o ọyá ọyá ṣe bí mi ọyá daṣọ mo rí mẹ́ yẹn èmi ti wá yọ lọ àwọn eléyìí ti gbà pé káwọn lọ kọ́sẹ́kọ̀ọ́ ànábì àwọn òkúkú wọn méke àwọn ọ̀sánkù àwọn láṣeyọrí ni ọ̀dọ́ ni wọ́n ọ̀dọ́ wọ́n gbéra wọn kalẹ̀ alìmọ̀dá àbí tọ́lẹ̀ wọ́n ní abdullah ọmọ abubakar kọ́ abdullah wọ́n lòun ní ma ní ma ń lọlé bá anabi nínú kòtò tí wọ́n wà yẹn yóò lọ bẹ̀ lálẹ́ yóò wá padà ká tó di pé akẹrun àṣùbà ni wọ́n máa information àwọn ọ̀rọ̀ táwọn ará mọ́kà kẹfẹ́rí ń sọ ọ̀dọ́mọ látún gbà ó ọ̀dọ́mọ ló lè gbà ó àwọn ọmọ látún rán sí ọ̀dọ́mọ lẹ́rù kọ́ wà ó gbogbo information pátá òun gbà ní mọ́kà ìlọlẹ̀ fún ànábì ní information àti abubakar lóru ọ̀dọ́ ni Abdullah asma ọdọni obere obìnrin asma asma ọmọ abubakar òun ni ó gbo lọ fún wọn yóò di oúnjẹ kan sí àyà yóò di kan sí ikùn ó wá di ọ̀nà méjì wọ́n jẹ kan láàrin wọ́n jẹ kan lálẹ́ bóun ṣe ń gbé lọ nìyẹn mẹ́ta tí wọ́n wà ń bẹ̀ ọ̀dọ́ ni gbogbo àwọn tọ́nà wọn lọ́wọ́ pátá wọ́n gbogbo wọn ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa nínú àwọn nǹkan tí àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ mójútó láwùjọ òun náà ni mọ́sálásí asọ̀lá irun anábìlẹ̀ sàbáàtù yudilluhumullahu fi zillihi yawma la zilla illa zilluhu anábìlẹ̀ àwọn méjì kan bẹ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bó fi wọ́n sábẹ́ bòjì rẹ̀ níjẹ́ tí ò ní sí bòjì kankan lẹ́yìn bòjì ọlọ́run ṣáàbù náṣà fi ibadatillah nínú àwọn méjì tá àwọn ọ̀dọ́ tí wọ́n dìde sínú sọ̀lá òun náà kọ́kọ́ dé mọ́sálásí òun náà kàn yín kó mẹ́ ọ̀dọ́ Allahu akbar Allahu akbar wọ́n wá pẹ̀lú tán bàbá ìmáàmù àti làdáni nìkan láre àwọn ọ̀dọ́ wa ń rojọ́ wájú lé wọ́n gbé fóònù lọ́wọ́ wọn tẹ fóònù à ewu ńlá ni ewu ńlá ni èyí tá à ń gbọ́ yìí ni pé tí bàbá ìmáàmù àti làdáni àtàwọn ti kò láyé òdẹ́sẹ́lẹ̀ kankan ní mọ́sálásí mọ́ ẹ mọ̀ fáwọn ọ̀dọ́ ní pé ọ̀yá ìjákẹ́ ìjákẹ́ ànígbò mi kẹ́kẹ́ pàjọ wọn pé sẹ́yìn ẹ̀ṣẹ̀ mùsùlùmí làwọn àwọn yẹn tó lọ́ọ́ lè ewu ni o ẹ̀sìn lálákọ̀ọ́kọ́ nínú táwọn ọ̀dọ́ mójútó àwọn ó sì ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀ òun náà ni pé a máa mú wọn lọ sí ilé kéwú gbogbo tọ́mọ̀ bá dà ẹjọ́ kéwú o. ó tó padà sí ọ̀rọ̀ ẹ̀sán wọ́n bẹ àfa àsìn àlọ́fẹ́ kọ́lọ́run fún nínú àwọn ọmọ rẹ̀ torí kọ́lọ́run sọ pé wọ́n dàfà. tí wọ́n bá dàfà tán àwọn ará àwọn tó jẹ́ kí wọ́n mọ̀ ṣe wá sí káàkiri nínú wọn ara àwọn tí wọ́n dalẹ̀ kí ó lẹ̀ nínú wọn ara àwọn tí wọ́n jẹ́ mẹ́lú dókítọ̀ tí wọ́n mọ̀ ṣe kí ni tí wọ́n mọ̀ ṣe lọ́sibítù ara àwọn tí wọ́n jẹ́ nọ́ọ̀sì tí wọ́n mọ̀ tọ́jú àwọn obìnrin wa tí wọ́n mọ̀ gbẹ̀bí fún wọn a rí àwọn tí ó jẹ́ pé muhandisun tó jẹ́ pé àwọn engineers làwọn ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan ìgbàlódé bí ó ṣe wúlò fún wa làwọn máa mójútó àgbẹ̀ náà àwọn tí wọ́n bá kọ́lé tí wọ́n bá kọ́lé iṣẹ́ àwọn tí wọ́n máa produce tí wọ́n máa gbé ìtajẹ ìtamu jáde nínú company àmọ́ arákùnrin tó jẹ́ medical doctor yẹn náà á fi sùkúrà ibi àlọ́gàdì èyí ń ṣe surgery èyí ń ṣe sábẹ́ lọ́wọ́ wọ́n fẹ́ wá ní wàhálà kan lọ́wọ́ ní Allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alu al-hazna idha shi'ta sahla ó dẹ̀ lójú ti fún ó ní agbára tó lè fi bí ọlọ́run lórí nǹkan tó fẹ́ dá wà lálẹ́ sínú ayé ẹnìkan àbí nínú ayé tiẹ̀ náà ó ti gbowó wọn ní kọ́tọ́jú aláàárẹ̀ kò lójú tiẹ̀ mọ́ <laughs> ìyá gbẹ̀bí rẹ̀sùn mọ́sàbí ilẹ̀ yẹn sára sígbà tó lọ àárẹ̀ lọ́mọ́ ọdẹ àṣàlù lálẹ́ àzìmà rọ́bàdà àárẹ̀ sílẹ̀ àzìmà yẹ síyàs àárẹ̀ tí wọ́n ń gbé lọ London lamẹ́ríkà ọdẹ ìwí lẹ́ẹ̀mejì ọlọ́dẹ fún wòsàn ṣebí tó ní pé nọ́ọ̀sì lọ́lẹ́ géun ni. gbogbo táwọn ọmọ yóò bá dà láyé kankọ́ dà fànà lóòfin ní sòbò lọ́mọ yóò fi ní di wàhálà fún ọjọ́ alẹ́ ló sì jẹun rẹ̀ láyé ló sì jèrè rẹ̀ lọ́rùn wọn láyé láti jẹun ọmọ ọ̀run láti jèrè rẹ̀ kò ní dàgbò kú kọjá kí gbogbo owó tọmọ rẹ ń rí kò sàǹfààní fún ọmọ ẹ wàá jẹ́ mùsùlùmí dípò jọ́ sàdúrà fún ọlọ́run bá aláàkọ́sà àánú wa àlẹ́ ìmáàrà tí wọ́n lè stẹ̀kìláàf lẹ́yìn ẹ̀sìn bàbá wa ní tó kù ní pé bó láti mójútó ètò ìdàgbàsókè ìlú a ti sọ̀rọ̀ àkídà àbí a ti sọ̀rọ̀ ìbádà àbí ọwọ́ àpò ètò jíjẹ múmu tá a bá ní àní mẹ́nubà nígbà tá a sọ̀rọ̀ lábọ̀ kéèyàn tó kérò jàmá bàbá ìmọ̀ bá bẹ́ẹ̀ ọba jẹun sóde kírun ọ jẹun ọní ìwọ̀n fẹ́ gbà rẹ̀ bọ́ ọba jẹ sàrẹ̀ sóde jẹ ìsinú ọ̀fẹ́ lọ mọ́kà kò sówó lọ́wọ́ ẹ̀ ọ̀nà mo lọ́gbàdé mọ́kà ta ni ó gbé e lọ káàmì wọ́n dì ọ sínú báàgì gan-an ọ̀sàwó ẹ̀yìn bàbá wa ẹ̀yìn ìyá wa ọ̀fẹ́ tó ju ìyá rẹ̀ àti bàbá rẹ̀ débi pa wọ́n ìyá ti darúgbó àwa ti darúgbó ó wá ní àwọn ah, ṣèṣe o kí bàbá ọmọ ọmọ lè jẹ o kí ìyàwó wa jọ jẹ o àti ah, ìdẹ́lẹ́sìn náà à ah, ìsọkúsọ lọ sọ yẹn o ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó ní wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana ọlọ́wọ́ ní ẹ̀sìn dáadáa sáwọn ni bí ẹ má wà ọmọ yẹn náà ẹjí kó yí àwọn ọ̀dọ́ yí pé àṣẹbọ máa bí à ń ṣe kírun à ń ṣe bàdà tó bóò ni ìlú wa ó ṣe develop báwo ni àwùjọ wa báwo ni yóò ṣe gbèrú sókè bóò ni ètò ìṣẹ̀mí wọ́n ṣe rọrùn eléyìí náà nínú tí ẹ̀sìn pè wá lọ síbẹ̀ wọn lálàkọ̀ọ́kọ́ al-amru bil ma'ruf wa nahy anil munkar àkọ́kọ́ ṣẹ́ tí ìlú ó ti develop ọwọ́ àwọn afárọ̀ wọn àwọn ni wọ́n mọ̀ ṣe wá sí jimá wọ́n mọ̀ ṣe wá sí ní hálùkọ̀ wọ́n mọ̀ dalẹ̀ kólẹ̀ wọ́n mọ̀ kó àwọn ọmọ ìlú ní nǹkan tó dáa àti tí ò dáa torí téèyàn ò bá dá ní tó dáa màyàtọ̀ sí tí ò dáa kò lè rílé ayé lò torí pé gbogbo òwò káwa lè ṣe gbogbo bísíǹsì kárí karabọ̀ tọmọ ọba wa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ọlọ́run ọba yóò lè karabọ̀ àwọn iṣẹ́ bísíǹsì kan àwọn òwò kan tó jẹ́ pé yọ padà lánàá mọ́ àbí kọ́ padà di wàhálà sí lọ́rùn káwọn ọ̀pọ̀lọpọ̀ wá káàkiri wọ́n máa lé káàkiri ló jẹ́ pé àkọ́kọ́ iṣẹ́ òun náà ni al'amur bil ma'ruf wan nahyu anil munkar ọlọ́run wal takun minkum ummah yad'una ila al-khair ọlọ́run láwọn kan gbọ́dọ̀ wà láàrin ìlú tí wọ́n máa pèpè e, síbi dáadáa wa ya'muruna bil 'adli ka humul muflihun ọlọ́run láwọn àwọn tí wọ́n jèrè o àwọn tí wọ́n jèrè nìyẹn o èyí ni àwọn du'at àwọn àfa lẹ́yìn náà ara ìkọ̀bàjẹ́ òun náà ni kámọ̀jì àwọn ọ̀dọ́ kámọ̀jì wọn máa ń ṣiṣẹ́ tó lè fa wàhálà fún wọn àti fún àwùjọ wa bí kí ọ̀dọ́ kan kó sílé ọtí gbogbo àwọn ọ̀dọ́ tó wá ń lu wọn lọ́lẹ́ bá ìpè bí wọ́n ti sílé ọtí ó ti sílé ṣètánì ẹnìkan ò ní wá bẹ́ẹ̀ àti kan dọ́pọ̀lọ́ ìlú kó tó kù mẹ́ ibi wọ́n ti dọ́pọ̀lọ́ rú kò ní dákọ́ wà láwùjọ wa ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ ṣiṣẹ́ ní rẹ̀ ẹ wá sẹ́mi fún yóò kù mẹ́ eléyìí náà gbé tẹ̀ kalẹ̀ ó ní tẹ́tẹ́ ní òun lòun tántò ẹ̀ dìde sí lọ́wọ́ kò yẹ mọ́ ta tẹ́tẹ́ mọ́ gbogbo wọn ti ń ta tẹ́tẹ́ àwọn ọmọ àdúgbò ọmọ wa bẹ́ẹ̀ tẹ́wá ti ń wá bẹ́ẹ̀ wọ́n mọ̀ jalè torí olè náà wọ́n ń gbé tẹ́tẹ́ èèyàn mẹ́wàá kówó kalẹ̀ ẹnìkan kó lọ́wọ́ rọ̀lẹ́ àwọn mẹ́sàn-án <laughs> àwọn pàdánù kí ni wọ́n ń gbé nínú ìtumọ̀ Yorùbá olè jìbìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lè ní wọ́n gbádùn tẹ́tẹ́ tí tẹ́tẹ́ bá ti wà láwùjọ àwùjọ yẹn kò ní develop owó èlé owó alájẹmọ́sùn àwọn tẹ́ máa ń yáyàn ládùúgbò ẹ mójútó pé kíní kan ní lágbàá náà ń pè ọlọ́mọdé àṣọ wa ń bẹ̀ ẹ mójútó torí gbogbo mi wọn bá ti ń yáwó èlé àwọn tó máa ń yáwó yẹn wọn èyí sẹ̀mí rọrùn bí kọ́pọ̀kùnso bí kọ́kàn mẹ́kalẹ̀ kọ́ jáde láyé àfi kó ní stroke rọpárọsẹ̀ látara gbèsè bẹ́ẹ̀ máa ń ṣe kiri tí wọ́n máa ń jẹ eléyìí àfi káká kó láwùjọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésí ayé àwọn òyìnbó àwọn òkú gbogbo tó òyìnbó bá ti lọ dáa òun náà làwọn náà gbọ́dọ̀ lò láwùjọ wa kò rí bẹ́ẹ̀ ẹ̀sìn ojú ẹ̀sìn làwọn fi ṣe kíni ilà wọn fi wò ó nǹkan mẹ́lẹ̀ da lọ́dọ̀ àwọn òyìnbó tó mọ̀ da nínú ẹ̀sìn tí ọ̀wọ́ ti da nínú ẹ̀sìn mọ̀ ṣe tó wá padà yá ẹ̀ padà sàbámọ̀ lérí rẹ̀ àwọn mójútó ètò bá ṣe máa tọrọ sákèsì ẹlẹ́ẹ̀kejì àlẹ́ ètò ìsìmárù náà wọn mìíràn ìmára òun náà ní ká gbìyànjú kí ká káwa tá a sì jẹ́ ọlọ́rọ̀ ká máa ràn wá lọ́wọ́ lérí ẹ̀ ẹ má wà wọn àfa ràn mọ́ o ọlọ́wọ́ alúkọ̀ fún ti di ọdún kan orí nǹkan kan fi ilẹ̀ fàáfà à ń gbádùn yín náà nìkan lọ ń sọ à ń gbádùn wọn àfa lóru àbí ẹ̀hìn kò tí ì jẹun àárọ̀ tó fi wá sí alúkọ̀ ó tún wá jòkó lálúkọ̀ dágó kan wọ́n wà lọlé ẹ̀wọ́n yà ń gbádùn ṣe báwọn Abubakar ṣe máa ń sọ fún ànábì nìyẹn sáwọn abrahamu náà áwò ṣé báwọn ṣe máa ń sọ fáà nẹ́bí nìyẹn àwọn afọwọ́ sáàdù bẹ̀rẹ̀ àbúwà kọ́ọ̀sì àwọn àgbò olówó nìyẹn ṣé wọ́n ṣe máa nìyẹn ẹ ní ìkankan táwọn fi ra àwọn àbí ẹ wá ń wòran pé so yẹ gẹ́gẹ́ bí ọ̀dọ́ nílùú pé a àwọn afáà tí wọ́n ṣe wàhálà nílùú tí wọ́n pè àwọn tá a bá mọ̀ pé àwọn fẹ́ dáko káyọ̀dé wá ilẹ̀ ọlọ́run sì sànù wa láwọn ìlú táwa yìí bí pé kí n wá tọrọ ilẹ̀ kan lọ́dọ̀ yìí kí n dáko síbi ẹ̀rí gbogbo ìtàn ìgbìyànjú bó ṣe jáde dáadáa bára kan láwọn fi ẹ mọ̀jà àwọn ilẹ̀ yóò wéṣì jẹ́ wọn àwùjọ táwa yìí gbogbo ilẹ̀ tó wà ti wà ń bẹ̀ tó jẹ́ ilẹ̀ tí mórúgbé jáde ẹ̀dí ká ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ ká ra sẹ́rí tí ìṣẹ́ bá ti ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ ti ṣe kíní àwọn kan ní ìṣẹ́ òbòṣe àwọn kan ní ìṣẹ́ òbòṣe ìṣẹ́ ti tán kò sí ìṣẹ́ mọ́ nígbà tí ebi ọba ti pààyàn tẹ́bi bá ti pààyàn kò sí déyàn nílé ṣe èyàn ti bọ́ lọ́wọ́ ṣètọ́ ọjọ́ máa fi hàn ṣeré ni ọlọ́mọ fi dúpẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn tó wá pé iṣẹ́ alábẹ́rẹ́ àwa fẹ́ mú medical doctors la fẹ́ dà àfẹ́ ṣe medicine kálọ̀ lè kọ́ bí wọ́n ṣe ń lanú bí wọ́n ṣe ẹsẹ̀ tó bá dá ọpọlọ tó bá yẹ gbogbo eléyìí àdídì àwọn ọ̀dọ́ kan tí wọ́n lọ lè ṣe yẹn kéré gbogbo wa náà láàmú ọkọ ọmọ kí wọ́n síláṣí o àwọn tó ń kọ́ ọmọ kí wọ́n síláṣí àwọn tí lójúṣe tí wọ́n ti wọ́n ṣe àwọn tí wọ́n ń dáko àwọn tí lójúṣe tí wọ́n ń ṣe àwọn tí wọ́n bójú tó àlàáfíà wa gbogbo bẹ̀rẹ̀ láti gbọ́dọ̀ ti lọ́mọ kò sí tó burúkú náà lọ́mọ ìwọ́n tó jẹ́ àfa kọ́mọ rẹ̀ kan jẹ́ àfa àkọ́mọ kí wọ́n ti ṣe wà sí ìkejì náà tún jẹ́ bẹ́ẹ̀ ìkẹta náà tún jẹ́ bẹ́ẹ̀ kọ́kọ́ wá jẹ́ tọ̀bíìbù àmọ́ tọ̀bíìbù jẹ́ àfa tọ̀bíìbù láwọn tọ̀bíìbù àfa àwọn obìnrin iṣẹ́ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ káàkó àwọn obìnrin wa tí wọ́n máa ṣe tó pé àwọn náà ni wọ́n gbọ́dọ̀ máa ṣe láwùjọ wa kò sẹ́ni tó lè ṣe àfà wọn tí ọba sì rí wọn iṣẹ́ yẹn máa mẹ́hẹ̀ irú iṣẹ́ yẹn aládùúgbò káwọn obìnrin náà kan máa ṣe ìmọ̀ bá gbọ́ ọ̀rọ̀ yẹn iṣẹ́ yẹn àwọn ni wọ́n ní kò wá sẹ́ni tó lè ṣe àfi àfà wọn tí wọn ọba sì wá ṣe é yọ àwùjọ ọ̀dọ̀ àwọn tó ń gbẹ̀gbẹ́ lápẹ̀jú rẹ̀ sùn tí wọ́n gbà kọkùnrin kan máa ń bẹ̀bí ìyàwó ẹ̀ definitely làwọn náà àwọn kan wọ́n lọ lè kọ̀ ọ̀fẹ́ ránṣọ obìnrin ṣé arákùnrin kan ní ọmọ wọn ìyàwó ẹ̀ láti òkè désàlẹ̀ pé òun fẹ́ wọ̀n ọgbà kò lè rọrùn kò mú kò bẹ́sẹ̀ mu kò bá làgá yòó mu iṣẹ́ àwọn obìnrin ń bẹ táwọn obìnrin máa ṣe kí ni tí wọ́n máa ń ṣe kọ́dà àwọn obìnrin á máa dákun á máa dákun fúnra wọ́n máa dákun wọ́n dẹ̀ bá ta nǹkan tó bá ta nǹkan tó bá rán tó bá ṣe wọ́n bá ta yóò kó ẹ̀ sápò yóò yọ sàkáyé sára mẹ́ iṣẹ́ tí ọ̀dà fóònù ní iṣẹ́ tó jẹ́ pé yóò gbẹ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ yóò gba ìtọ́jú ọkọ yóò gba ìtọ́jú ọmọ kò sí ẹ̀mí kò sí ẹ̀mí tó bá ń gbé mọ́ látara iṣẹ́ yóò gba ìjàlè bàbà lọ́rùn ẹ̀ kò ní kírun lásìkò yọmọ rìn ká ní yọmọ rìn ká ti ayé irú iṣẹ́ bá ẹ̀sìn faramọ́ iṣẹ́ tó ṣe tán tó ní láyè mójútó ọ̀run rẹ̀ kátàkárà ọlọ́run ní yáyọ́ lẹ́sìn náà àmọ̀nù ọlọ́run mo pèyàn olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ lákìídà tẹ́ ní imán ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ní imán látàkúlù àmúwálàkùn bẹ̀ẹ́nẹ́kùn bẹ̀lẹ́bọ́ọ̀tì ọlọ́run ní ẹ má gbára yín o ẹ má lura yín jìbìtì o ilà ń tẹ̀kùn náà tìjára tìjára ni ẹ ṣe o ẹ ṣòwò à ń tọrọ di mí kó kẹ́ẹ̀ṣì ni pé ẹ̀yin tẹ́ẹ̀jọ́ ń ṣòwò láàrin ara yín ẹ̀yọ́nu yáyọ̀ lẹ́sìn àyàmọ̀nù ni wọ́n dárúkọ fọ àbá abúláàbùnú mubarak muhadithu tajiri olówó àmọ́ àwọn ọ̀sẹ̀ kan bẹ tó ní pé tó wà fún àtọ́bá tara bọ̀ ọ̀hún gbàgbé kó kéwì wà fún àtọ́bá tara bọ̀ wọ́n béèrè pé dọ̀rọ̀bà zẹ́nu wọ́n ní kẹ́lí bí wọ́n ní kẹ́lí bí ni ọ̀jẹ̀ wọ́n ní bí màkọ́ wà ọmọ bíi bá àmà lọ́wọ́ lókè èsì tó burú káwọn ọmọ dáko because àwùjọ ti wá yóò báyìí ẹ táàbọ̀ bá mójútó rẹ táàbọ̀ bá mójútó rẹ rẹ wọ́n rò pé nìkan mójútó rẹ o kálukú bá tiẹ̀ yé o olówó ọ̀rá tiẹ̀ olówó ọ̀rá tiẹ̀ lẹ́mọ́ kátó wá pé tálíkà níjọ́ tí wọ́n mọ̀ pọ̀ wà ládùúgbò níjọ́ tí ìyá wọn bá kú àti bàbá wọn nígbà fẹ́ wẹ̀ ẹ bá pàfà ẹnìkan wá wẹ̀ kú bó ti yẹ kó rí nìyẹn àbíjọ́ tó bá bímọ wípé ẹ̀fẹ́ fún olóko wọ́n náà fún ọmọ rẹ̀ lóko fún rẹ̀ yìí náà wà fàkà wọ́n náà fún ọmọ rẹ̀ lóko àfáàtọ̀ ọ̀nà tí ọwá ti tó bímọ kọ́ ọmọ lóko fún ọmọ rẹ̀ lóko kò sí kò bẹ́ẹ̀ kọ́lá kò sì kì í sàrà fún ọmọ rẹ̀ lóko àbíjọ́ tí wàhálà kan bá dé yọ máa sáré bọ̀ ṣe wà lé ọlọ́run bá bẹ lókè ìwọ náà pè yín ọmọ kí mo wà nídìí bẹ́ẹ̀ ẹ̀dá kò tuntun lọ́wọ́ bá wa gbogbo àwọn àlùfáà ọ̀rọ̀ ọlọ́mọdé onira o níparí ọ̀rọ̀ òun náà ni pé lẹ́gbẹ̀ẹ́ tí kálukú wá níṣẹ́ tán káwá rántí pa àwọn kan bẹ láwùjọ wa tọ́jẹ́ pé wọ́n ṣe é ṣe é ṣe é wọ̀n ní níṣẹ́ yóò ṣòwò ṣòwò ṣòwò kò ní ní ìsọ̀tì àwọn ni mọ̀tẹ́lú ẹ̀jẹ̀ rántí pa àwọn kan bẹ láàrin wa àrọ́mì ọkọ̀ wọn ti ń ṣiṣẹ́ ó yé òtítẹ́ ìláyìí àwọn ló kó rẹ̀ pé báwọn kan bẹ láàrin ọmọ kékeré ni wọn wọn ò lè ṣiṣẹ́ àwọn náà lọ́mọ orúkọ ìjà rẹ̀ pé báwọn kan bẹ láàrin wọn àlùmọ̀ àkúù ojú ti fọ́ etí ti di ẹsẹ̀ ti rọ ọ̀nà ìbẹ̀nu ayé kò ní ń fà bí ejò àwọn àyẹn náà àyẹn wọn yá mi agbọ́dọ̀ ní provision fún àwọn kan bẹ bí lọ sí ń bọ̀ yẹn ẹ̀yin lẹ́gbọ́n òun lọ́wọ́ bó bá lọ tó jáde kò gbọ́dọ̀ rìn ìrìn ẹlẹ́ẹ̀mejì àdúgbò ṣubú nǹkan ṣe sínú ọ̀nà àwọn aláàárẹ̀ àlùmọ̀síjú náà àwọn kan bẹ nínú ẹ̀wọ̀n nínú ẹ̀wọ̀n tí wọ́n wà yìí wọ́n lè jáde nípò tí wọ́n ṣiṣẹ́ kí ni ojúṣe àwọn ọ̀dọ́ fáwọn àtàwọn yìí ojúṣe wa àwọn kan bẹ lọ́sibítù ọwọ́ ń bẹ wọn ò túlẹ̀ torí pé kò sówó tí ó fi san bíìlì tọ́jẹ àtúlẹ̀ wọ́n ní kò lè lọlé àfi tó bá sanwó ọwọ́ wà ń bẹ àbí owó tó wà lọ́wọ́ rẹ̀ àtàbí owó yóò tó láti fi láti fi yanjú àrùn lálá tí ń bẹ nínú akíyẹmí ara rẹ̀ sẹ́ńtọ́ rẹ̀ láti kọ́ máa lọ lè ṣiṣẹ́ àwọn kan bẹ nínú ayé báyìí tó jẹ́ pé mọ́tàlùn ọlọ́run dá wọn mọ́tàjùn fòkàrà wọn láwọn ilé ìkíni ojúṣe wa ojúṣe wa náà ni pé gbogbo àwọn tá a jẹ́ ọ̀dọ́ kádìdé insha wal mu'assasati al charity program sílẹ̀ òun náà ni pé àwọn ọ̀dọ́ kan á kọ́ra ma nílùú a máa wá máa gba ìrànlọ́wọ́ sàárà lọ́dọ̀ a máa gba zaka lọ́dọ̀ àwọn olówó tí zaka wó wọn a máa wá fi tọ́jú àwọn tí mo sọ yìí eléyìí mójútó ní gbogbo mọ́sálásí ẹ̀yin ọ̀dọ́ ẹ mójútó ní gbogbo ìlú tẹ́ kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá gbogbo ilẹ̀ ṣiṣẹ́ àmọ́ gbogbo ilẹ̀ lówó bákan náà gbogbo ilẹ̀ làkàkàlẹ̀ dààmú gbogbo ilẹ̀ rabayọ gbogbo ilẹ̀ mọ̀ bẹnu ayé gbogbo yín kọ́ lọ́wọ́ ní dánwò ọlọ́wọ́ dá wọn kan wò láàrin yín tọ́lọ́ wọn fi jíjẹ wọn sọ́wọ́ yín tó wà jẹ́ ọ̀rọ̀ àyàn wọ́n nípa àwọn eléyìí àmójútó wọn ẹlẹ́ẹ̀kẹrin níparí ìmáyàtúlù wọ́tọ̀ náà wọ̀ dán aláti máa dáàbò bò lù nípa àwọn tó fẹ́ jà lólógun military mùsùlùmí gbọ́dọ̀ wà níbẹ̀ káàkà ma àwọn ìjọba akádàkùn irúgbọ̀n tó máa ní ká fààyè irúgbọ̀n yóò nítumọ̀ kankan bí ìbá pé wọ́n kàn fẹ́ kórìíra wa ìyẹn fẹ́ tàbá nísìn ṣé ọbárùngbà kọfárùngbà sóníkì ìbọn mọ́yìn ẹ̀hẹ́ bóò ni ẹ̀fárùngbà ti wá di ọ̀ràn yìnyàn wípé tàbá fẹ́ jọyìn mílítírì a gbọ́dọ̀ fá wa àti mi ní kí kí ni. kọ́mọ yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọn ò lè jọ́yìn iṣẹ́ ológun látara pé wọ́n fẹ́ farùngbà àdẹ́bí dẹ̀ ní àfùlẹ̀hà ni ẹ sọ̀rùngbà yín sílẹ̀ ẹ̀sìn ni mùsùlùmí ni mùsùlùmí ni ara ẹ̀sìn ni irùngbà ti dá sílẹ̀ àwọn abẹ gbogbo àwọn ìjọba ológun kí wọ́n dákun kán gbé ọ̀rọ̀ yíyẹ̀ wò láwọn ilẹ̀ lárúbáwá kọ́dà láwọn ìlú mi náà tí wọ́n já àwọn ìlú tí tẹ́ bá ní ọ̀gá ológun kan nílùú yín táwọn kan bá láwọn ọmọ àgbà yín wọ́n rò lẹ́ẹ̀mejì ó wọ́n rò lẹ́ẹ̀mejì pé à ah, ẹ bá débẹ̀ mẹ́jọ jẹ́ alágbájá inú ohun àwọn fámìlì wọn ni ẹ̀dí ká kọ́ àwọn ọmọ síbẹ̀ gbogbo àwọn ọmọ wa tẹ́ fẹ́ ṣe mílítìrì àwọn tẹ́ fẹ́ ṣe ìjọba ti ọmọ ogun yìí náà ọmọ ogun ìlú gbogbo wọn náà wọ́n gbọ́dọ̀ jáfa òní ọmọ kọ́ wọn kọ́ra níbi tọ́wà òní ọmọ kírun fún wọn ní ọmọ kíta àní gbogbo tọ́mọdé ọba ọkọ̀ dàfà ẹ̀nà lè yóò fi jẹ́ rí mọ̀hárabátà sábàbí الشباب àṣàbáb àwọn kan tí èdè káwọn ọ̀dọ́ kí wọ́n rí ojúṣe wọn ṣe alákọ̀ọ́kọ́ òun náà ní fọláàtì tọkọ àtìyàwó bá ti lọ ọmọ yọ padà di ọmọ gbòòrò divorce mo fẹ́ fọmọ́lẹ̀ mo fẹ́ dọ́mọ́lẹ̀ mo fẹ́ dá fún wàhálà àwọn ọ̀dọ́ ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tán yẹ̀yà kóyà yẹn ìjọba bí wọ́n dáadáa wọ́n ní bàbá àwọn ọkọ ìyá àwọn lẹ̀ láti kékeré ìyá àwọn ti gbá àwọn lẹ̀ ti àwọn ọ̀rẹ́ ti tọ́jú àwọn làwọn fi yàyà kúyà àwọn sẹ́tọ̀dọ̀ fẹ́ àwọn nǹkan tí ìjẹ́ kó jẹ́ mímú sí ilé lẹ́yìn náà kí a fọ àwọn ọ̀dọ́ sílẹ̀ ká má yà sí wọn ládùúgbò àwọn afá ká máa pè wọ́n ká máa pè wọ́n kódà èyí tí wọ́n gẹrun kírun pé èyí tí mu gbó pé èyí tí mu tí ẹ má fi wọ́n sílẹ̀ àyèmáyé ló fẹ́ dẹ́gbà ìgá lọ́wọ́ ẹ̀ àní àbá ọ̀rọ̀ tẹ̀ ẹ̀jẹ̀ sọ wọ́n dẹ̀ wọ̀ mí lérí o ọ̀dà wọ́n dẹ̀ mo jòsù gá yẹn sílẹ̀ yọ́n dẹ̀ jù sílẹ̀ àwọn ẹlòmíì lọ́dẹ̀ gbé yóò kó kinní sọ́run bí àwọn ti àwọn kinní báyìí tẹ́gbẹ́ àwọn ìṣòbìnrin làwọn akínìtùmọ̀ ilé yìí ọláwọn fi ń sáyé ni ìyàmọ́ sáyé ọ̀run ní kò sí ọ̀run ní kò sí ẹ̀ẹ́dẹ́gbà lọ́rùn rẹ̀ ẹ̀rọ ìlúmi lẹ́gbà ni wọ́n ti mú gbó ó lè pọ̀ ní kàràkàrà ọ̀dọ̀ wa mẹ́rin òye lẹ́gbà wọn àwọn ilé àkọ́kù tó máa mú gbó mẹ́ èmi mọ́ lọ́dẹ bá wọn pé sàlámù àwọn àwọn mo ní àwọn ah, ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ sórí tí ọpọlọ rẹ bá ti yẹ òwúlò fún rẹ mọ́ òwúlò fún bàbá ti yẹ mọ́ òwúlò fún lu yìí nígbà tó wà wúlò fún ẹsẹ̀ ọlọ́run ọlọ́run àti sanu ẹlòmí yóò filẹ̀ ẹlòmí sì yóò ní afá ẹnubá abẹ lọ́hùn gbogbo àwọn afá àmọ̀ pé wọn àmọ̀ ṣe bá wọn sọ̀rọ̀ wọn bá wọn sọ̀rọ̀ wọláì nínú ọgọ́rùn-ún àwọn mẹ́wàá ní túbá àwọn mẹ́wàá yẹn tẹ́ bá gbèjòkó yẹn wọn ní túbá àwọn tí ò ní sẹ́lá àdúgbò ẹni wọn fọ́pọ́lẹ̀ mọ́sálásí mọ́sálásí ilé ẹ̀sìn ni ilé tà ní ṣètò àtúnṣe ìlú ni ọ̀rọ̀ àmọ́mù mọ gbogbo àwọn tá ń kẹrin wọ́n sì mọ àwọn tó kù díẹ̀ káàtó fún ọyẹ ọyá ẹ bá mi sa gbogbo àti òníṣẹ́ ìsàká owó mi ní mílíọ̀nù mẹ́wàá sẹ́fà ó ní ẹ bá ń fi fún wọn níṣẹ́ àwọn opó àwọn tó jẹ́ àwọn aláìní obìnrin ẹ bá ń pè wọ́n kí wọ́n lè máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tí ebi òfin ní máa pa wọ́n ìsàká mi ní gbogbo ń tẹ̀sẹ̀ yìí sí ẹ̀ńtọ́ àwùjọ ṣe ni nínú ẹ̀ oyin tí máa ń kó wàhálà bọ́dọ̀ òun náà ní kíní táwọn mọ́dánì kíní fóònù yín ibi tí omi ti tẹ̀yìn wọ̀ gbé nù gbogbo ilé tí fóònù yín bá ti wà àbí ká máa bẹ̀ lọ torí wọ́n ti ní access sí gbogbo agbóhùn tó wà láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lè ní fóònù lọ bàtà yìí jẹ́ tọ́dọ̀ bá ń wọ́wọ́ tí ń wọ́wọ́ ẹ̀yẹ mọ̀ fún fóònù lọ fẹ́ra tọ́bàtà kan tàbí tó lágbára jù yẹn lọ kí ni wọ́n fi ń ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ àbábúrú bẹ́ẹ̀ yú dáadáa rẹ lọ dáadáa bẹ̀ òun náà ni ká máa fi ṣe ká máa fi ṣe ká máa fi fóònù yẹn ṣe àbúrú tó wà níbẹ̀ lẹ́yìn náà faraj kọ́dọ̀wọ́ kọ́mọ níṣẹ́ lọ́wọ́ kọ́kàn wà ní ayé láì ní nǹkan kan tí ń ṣe inna shababa wal faraga wal jida mafsada tún lè ní mari ayò mafsada àfáà ní èèyàn jọ̀dọ̀ ó tún aráyè owó tí bẹ lọ́wọ́ ẹ̀yìn olówó ìtẹ́ ìfowó ọmọ tí ọráyè kò sísẹ́ kankan tí ń ṣe kò ní focus kò ní kankan tó fẹ́ dà kò sí kankan kò ní ambition kankan lẹ́nu ẹgbẹ́ àmì náà fẹ́ dà báyìí wọ́n fẹ́ dà báyìí ilé-ìkùn tó máa ṣiṣẹ́ lérí ẹ̀ owó tí wọ́n ń bẹ lọ́wọ́ ẹ̀ tó wá jásùkò ọ̀dọ́ lọ́wọ́ ah, wọn ní díẹ̀ ti bàjẹ́ <laughs> díẹ̀ ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ olówó lè ní àwọn ẹgbẹ́ gbádùn ọ̀tún kan owó owó tí wọ́n náà ń béèrè yẹn ah, dákun béèrè kọ́lọ́hún kọ́ mọ̀ mú ìmánì rẹ lọ pẹ̀lú ẹ̀ àtàwọn ọmọ rẹ gbogbo àwọn ọmọ olówó ọlọ́mọ sábà tún wọn ṣe ọlọ́run tún àwọn náà ṣe lẹ́yìn náà ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ káwọn ọ̀dọ́ ajẹ́ ká mójútó àdúrà ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lẹ́yìn agbára òkùnkùn ìdí ọ̀jẹ̀ kan wúlò láwùjọ ni agbára òkùnkùn ni wọ́n wákàtí èmi ò wá mọ́sálásí má èmi sì wá mọ́sálásí ètò ìṣẹ́gbẹ́ òkùnkùn àdúrà ó náà lèyìn fi dẹni gíga o àdúrà lèyìn fi láti bọ̀ tán àdúrà ni agbára tí agbára kan ò borí ẹ̀ àdúrà ni máa ń fúnyàn ní gbogbo tí ìbá ń fẹ́ tọ́lọ̀wọ̀ sì ní dààmú yàn lẹ́yìn rẹ̀ àdúrà nìkan ní máa ń pẹ́ ẹ́ àdúrà nìkan ní máa ń láti wọ̀tọ́ dáadáa àdúrà yìí ní máa jẹ́ kí téèyàn ń dìmúnú ayé ní àlùbáríkà kẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀ á lọ lè máa jòkó àdúrà ká máa ṣàdúrà fáwọn ọ̀dọ́ káwọn ọ̀dọ́ náà máa ṣàdúrà fúnra wọn ẹ̀ẹ́ni kọ̀ọ̀kan wa káwa wò pé àwọn ìlú kejì ìlú kẹta lọ́pọ̀lọpọ̀ à ń gbèrú kọ́mí táwọn lọ láwọn kọ́ra ṣe nìyẹn bàbá tí ó lè báyìí ìtí wọ́n sọ wípé òsáàfẹ́ dákìyàn bá ń bá wọn ọ̀dọ́ ìṣọ́rọ̀ wọ́n sáré kárí wọ́n sáré kárí wọ́n lè tẹ̀fá àwọn míì wọ́n lò lè sí bẹ́rẹ́ àwọn míì wọ́n lò lè jẹjẹkújẹ nílùú kan wọ́n lò lè sùn wọ́n yé nínú gbó wọ́n lò lè mú mukú wọ́n lè wẹ̀wẹ̀ kú ẹ̀ lódò kí lẹ̀ ń wá àwọn fẹ́ lówó owó ṣe wá lè tó wáyẹn <laughs> sọ́lá ọba aláàbàdì mẹ́fún ọlọ́wọ́ adébísùn ọlọ́run bá sọ fún ọdún kùrán ni ó ní yẹ ọlọ́run ni ọkàn bèmí náà ni ọkàn bèmí náà ni wọ́n dẹ̀ fún kọ́lá rọ́ bègì fírílé wàhábúlé mọ́lìkan láyé ọgbàgẹ̀lẹ̀ ààrẹ mi bá dé ọlọ́run lọ́kàn sọ pé ìwọ ọlọ́run fèrèjì lọ́ba fẹ́ lówó ọmọ àbí rọ́bì ó ti forúkọ ọlọ́run pé ọlọ́run rọ́bì ọba tí ń tọ́jú mi béèrè fẹ́ ọlá ọ̀sọ̀ tábàyọ̀ náà ni a sì dá ní gbogbo ọlá tọ́lọ̀bá wá da ọlọ́lá yẹn kò tẹ̀ tí ó gbà lọ́wọ́ rẹ̀ ọ̀wá lọlé ọlọ́lé wá ọlá nínú òkùnkùn àwọn sọ fún ọ pé ọdún mẹ́ta ló lò <laughs> ẹlẹ́ni ti ẹ̀yà kúrò àná ọ̀dọ́ lẹ́nu yóò ní à ah, sí mẹ́ta yẹn wọ́n sá gbádùn ayé ọtí ah, tó ọdún mẹ́ta bá wá kó mẹ́ta àyà rẹ̀ tọ́wọ́ ti dé ilé ọjọ́ tọ́lọ̀ ló kù ní ayé àmọ́ tí ọba ti dé ilé ọjọ́ tọ́lọ̀ ló kù láyé ó lè kú lẹ́yìn ọdún kan ó sì lè kú lẹ́yìn ọdún mẹ́wàá àmọ́ tí bọ̀tán ò ní dáa ọmọ wa èmi ọmọ ṣe ni wèrè káàkiri látara ìjẹkújẹ ìlòkulò tó ti lò kò ní wúlò fún rẹ kò ní wúlò fáwọn òbí rẹ ẹ dákun tuntun ọlọ́wọ́ bá yẹn ọ̀dọ́ wa ẹ̀dí ká dúró kágbára lé ọlọ́wọ́ bá wọ́n yọ tọwọ́ kan lálọ́lá fọwọ́ àsìkò ògbẹ̀ ní bá gbára lé ọlọ́run ọlọ́run ti tó iná ńlá bá léwu amúre ọlọ́run ni màá mú débi tí mo fẹ́ dé màá mú débi tí mo fẹ́ kó dé ibi ọlọ́run fẹ́ kó dé ìwà débẹ̀ kó lè la ọmọ máàlì kẹlu mọ́lẹ́kì tó tẹ̀lé mọ́lẹ́kì ẹ̀mọ̀ tẹ̀ṣà ọlọ́run bá ní èmi ni máa ń fún dáyàn lọ́lá o èmi ni máa ń gbà lọ́wọ́ yẹn kò sẹ́nìkan tó ní kankan nínú ayé àti inú sọ́mọ lẹ́yìn ọlọ́run bá wa wọ́n bẹ lọ́wọ́ bá fẹ́ nìkan kan ọwọ́ ọ̀dọ́ nílùú ìfàyè lápapọ̀ àti ìlú wa mí ìsọ̀bẹ kọlọmọsà sí wa lórí rẹ̀ gbogbo àwọn àfáwa tí wọ́n ń bẹ nílùú sọ̀bẹ ọlọ́mọsà sí ní lórí rẹ̀ gbogbo àwọn òbí wa àwọn bàbá àwọn ìyá àwọn ọmọ wa nílùú sọ̀bẹ ọlọ́mọsà sí wa lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا